nínú sọ̀rọ̀dé àwùwẹ̀lì oṣù kẹta ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti ọdún mọ́kàndínlẹ́ ogójì ibi tí wọ́n ta ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àti wọ́n fi àti wa kó pípadà wa ní.

gbéyàwó gbéyàwó tá a mọ̀ sí nìka tó lè do rẹ̀ yíyá ilé ìlera wa ní afọ́kàlà yẹ wọ́n tó pè ní nìka ìtumọ̀ rẹ̀ ní kíkó tọ̀ tàbí kí nǹkan wọnú ara wọn. ولا لطيب أن يكحت المشجار nígbà tí ibi kan bá sùn lórí ibi kan tí wọ́n kó jọ mọ́ra wọn. Tàbí ẹ̀kọ́, a lè ní dẹ́ka àyìnbọ́sọ ní ọrùn tọ́ nígbà tó bá ti ní kí ó wòrọ̀ kọ́ wá múlẹ̀ sí. Ọ̀dẹ̀ tí ó sì máa yí wa sí pé nǹkan papọ̀ mọ́ra wọn lọ́pẹ̀lẹ́ mẹ́ta, kí nǹkan méjì tí wọ́n wá jọ papọ̀. nínú òní ẹ̀sìn ẹ̀wẹ̀ ni wọ́n ti jẹ́ nìkà òun náà ni ìbáhàtú ìsìmùtáì kúlẹ̀ mìíràn lọ́wọ́ ẹ̀yìn ìlànà. ìkọ̀kánú lọ́kọláyà ṣíṣe lẹ́tọ̀ọ́ pé wọ́n lè jẹ aládùn ara wọn alẹ́ lè wọ́n ṣe lè lójú ọ̀nà ẹ̀wọ̀n tó bá ṣọ̀yà wọn káwá sẹnìkà ohun tó tọ́ tó tọ́ náà ni pẹ̀lú ọ̀rọ̀ náà ọba sùpáàlà káyà àkọ́kọ́ sí àkọ́kọ́ wò òun náà ni àyà sọ́ọ̀tù nìkà àyà kẹta ọlọ́run ni. Ọlọ́run ní ẹ̀fẹ́ mọ́tọ́ balẹ̀kùn mi lè ṣe dáa. Obìnrin tó bá tún mọ yín ní kẹfẹ́. Mọ́tún náà ẹnì kọ̀ọ̀kan ní ìfẹ́ méjì ẹnì kan fẹ́ méjì fẹ́lẹ́ ní kò fẹ́ méjì. wọ́n tún lẹ́ẹ̀dà ẹnì kan fẹ́ lè fẹ́ mẹ́ta mẹ́ta. wọ́n rò bá ẹnì kan lè fẹ́ mẹ́ta fẹ́lẹ́ mi náà tó fẹ́ mẹ́ta. àdẹ̀kọ́ fẹ́ mẹ́rin. a gbọ́dọ̀ yá àwọn àtúrábìlì jọba káwọn níbẹ̀ kọ́. Ọlọ́run yẹn fẹ́ ẹni tó máa wù yín tó sùn mọ́ inú obìnrin pé mọ́sùn náà mọ́sùn náà ẹni pé méjì méjì mẹ́rin ọ̀dùnláàgbà mẹ́ta mẹ́ta mẹ́fà tóbi ọ̀ mẹ́wàá ọ̀rùbá mẹ́rin mẹ́rin mẹ́jọ tóbi ọ̀ méjìlélógún. ọlọ́run wá sọ pé ọ̀yìn ìfiptum ẹ̀lẹ́ dàdílù bọ̀wá ìdá àwọn ọ̀daràn yẹn bá ní. ọlọ́run tó ní bẹ́ẹ̀ bá tún wá bẹ́ẹ̀ bá ń báyà wípé ẹ̀rí ti dọ́gba ẹkúkú kìkàlẹ̀ kọjá náìtì dáadáa lé eléyìí ti ń tíṣẹ̀lì àsọ̀rọ̀ kò lè sọ pé ká plọ̀tì ẹ̀ ká sọ pé two plus three plus four plus one èdè bẹ́ẹ̀ wọ́n ní ká dìbò. ìwọ̀n tọ́lọ̀ wọn bá ń sọ ni pé bí ẹ bá wá bẹ́ẹ̀ bá wá ń páyà ilé ẹ̀ líle sí dọ́gba tẹ̀ bá fẹ́ méjì ẹ̀ líle sí dọ́gba tẹ̀ fẹ́ mẹ́ta ẹ̀ sí dọ́gba tẹ̀ fẹ́ mẹ́rin àìsí dọ́gba nìyí àìsí dọ́gba dẹ̀ nìyí á sọ̀rọ̀ ẹ̀dẹ̀ fọ́ ẹgbọ́n wà nù hàlíbi tó súnmọ́ ká padà tán ibi ní yẹn bá ní ju ìyàwó kan lọ tàmẹ́lá ilẹ̀ ìṣẹ̀dá ìbùnà wọ́n wá fi sọ́dọ̀ kan jù kan lọ́nu méjèèjì jẹ́ yawm al-qiyamah wa shiqqu ma'in wọ́n tọ̀ máa dé tọ̀ nínú al àti wọ́n ní àjọ ẹ̀ tẹ́ ẹ̀ bá wá lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí. ọ̀wáhìdà ẹ̀fẹ̀ ọ̀kan so àwọn bá mẹ́lẹ̀kàtì àyìnbọn lò àbí kẹfẹ́rù nǹkan tún kàdùn yẹn. eléyìí jẹ́ ááyà èyí tí ń tọ́ka sí pé àdéká afẹ́yàwó ń tọ́tọ́tọ́tọ́ nàlẹ́. ọ̀rọ̀ ọlọ́wọ́ bá a bí ìtúni ẹ̀rí ọlọ́run ọba àlejò alákòóso ọdún ayà yìí ìfi ẹ̀fẹ́ yàwó fún àwọn àwọn láàrin yín ẹni tí ò níyàwó ẹ̀fẹ́ yàwó fún ẹni tí ò fún nínú ìlà ìdíkò nínú àwọn ẹrú yìí ni ó wá ní lọ tí ń yọ yí wáyé pé ká fẹ́yàwó ìwọ́n tọ́tọ́tọ́tọ́ nàlẹ́ tó sì gbóògùn ẹ̀sìn mọ́. àwọn àǹfààní sì yí pọ̀. nínú ẹ̀rẹ́ ni hadith abdullahi bin mas'ud rọ́jì ọlọ́run gbàdá àjù àgọ́. ọ̀rọ̀ náà wà lágbàdà nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àrùsọ́lá. ẹ̀ẹ́dì wọ́n làkẹ́ni sọ́lọ́ àrùsọ́lá ń sọ ìtumọ̀ rẹ̀ ni pé yàtìjẹ́ wọn àtẹ̀sẹ̀rà ẹ̀yin ọ̀dọ́ mọ̀dìsítàtọ̀ àmínkù mẹ́lìbáà ẹni tó bá ti ní panu yín mẹ́lìbáà yàní ó ní agbára ìnáwó àwọn àlàbọ̀rùn tó wà níbi káfẹ́yàwó kọ́ lágbára ẹ̀. ìgúnra àti ìkúkù ìbẹ̀kù ìkúkù ni máa ń sáájú ìgúnra méjèèjì lọ́wọ́ ẹlòmíì ni yàtọ̀ àwọn ọ̀gá alùpùpù lé gángan ọ̀ọ́ bẹ̀rẹ̀ hmm, ǹjẹ́ o ní o tó bomi ìjẹ̀bi. mọ́lákùn sọ́lá sọ wípé ẹni tí ó bá nípa àlùbáà yàtọ̀ tẹ̀kẹ́lẹ́kùn sáwà ń jẹ àwọn àlàbọ̀rùn tí ń bẹ fi ká fẹ́yàwó àtàwọn ọ̀nẹ́wò rẹ̀ ẹni tó bá nípa yẹn fáwọn ẹ̀sẹ̀ wẹ̀ tó wọ́n pè sí pé kọ́ wá fẹ́yàwó ó sọ̀rọ̀ ya fẹ́yàwó ó ní ojú òkú mi jẹ ọkùnrin sì tún tó lára rẹ̀ èyí tó bá wọlé pẹ̀lú obìnrin nínú obìnrin ọdún. àdébí sọ́kùnrin wa sálá wa sọ pé fàyín náà lọ àwọn ọdún lè lè bá sọ ìfẹ́ àwọn yẹn adigun lè rẹ júlẹ̀ adigun lè fa òfin ọlọ́run ọba mọ́ ẹ wo aláàtàrà ọ̀dà ara lẹ́mọ̀ ẹ̀gbẹ̀dìmẹ̀ hẹ́ẹ̀nà àni ìdílá nígbà tó lọ́run ti pọ̀ fún wa pé ká má dé àgbèrè gbogbo àwọn nǹkan tí ó súnmọ́ wa tí ó sún wa mọ́ ìfẹ́ pátá òun lọ́lọ́run ọba àlejò ló ti léwọ̀ fún wa. nínú kẹtàlẹ́ fún ẹ̀ mọ́ sí náà àwọn oníkẹ́yẹ ما wo gáwọn gáwọn. الله lọ́wọ́ وتعالى sábàá kọ́ wọ́n sàáyálà lèwọ́n ti lọ́sọ̀ ọlọ́run pàṣẹ ká rẹ̀ júlẹ̀ ìrẹ́ júlẹ̀ wà lè rọrùn fẹ́ẹ̀tì kan àyàfẹ́jọ́ bá níyàwó. nígbà wọn bá tó o pé kí lọ fẹ́ máa wo gáwọn gáwọn sí òun ti ń gbé sọ́kílẹ̀ náà gbé sára ní tàwọn èyí tó kójọ ilé náà ṣe kí ni ọ gbé sára ara rẹ̀ ó lè kalẹ̀ wẹ́ sí i. ó lè lọ farasin ó lọ farasin fẹ́yìn ní ọwà lé tó gbójúmọ́ bí ìta yẹn. Ànábi sallallahu alaihi wasallam ó ní torí tí èèyàn bá fẹ́ àwọn èèyàn ọ̀hún sọ̀rọ̀ bá sọ. Ìyẹn gẹ́gẹ́ ló lè ló lè rẹ ojú kò sí kí èèyàn máa wo gaun gaun. Ìpínlẹ̀ ẹ̀sìn náà ni ìwò àwòtúnwò wọ àṣọnù lè parí. Ó lè máa sọ àbẹ̀yàn. Béèyàn bá wò ó sí kò síbi tó máa yọrí sí ju pé èèyàn fà bẹ́ẹ̀ ẹnì bàbá mọ́ra afẹ́ ẹlẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní nàìjíríà ọ̀tún wá ní tìzámù ọ̀tún fọ́sàlámù fọ́sàlámù ọmọ ìdún wọlé kọ́ ọ́ ìgbésẹ̀ mẹ́fà ni kí n tó dé di àgbèrè nàìjíríà ọ̀tún ẹ kọ̀kọ́ wòra yín náà lẹ́yìn tẹ́ bá wòra yín dọ́kí lọ́kà wà fún tìzámù ọ̀tún ìrẹ́rìn mú sẹ́lókùn ìkẹta fọ́sàlámù òun náà ní ìkírẹ́ ni o ẹni tó ti sẹ̀ǹtẹ̀lé ni lẹ́yìn ìgbà yẹn kí lọ́kà tọ́kà láàmú ọ̀rọ̀ lókùkà tọmọ ìlú lẹ́yìn ọwọ́ àfún àlùkáwà ní balika ọ̀rọ̀ ìpàdé àgbèrè ìpàdé ìranù lókùkà lẹ́yìn ìgbà yẹn ẹni tó ti sẹ̀ǹtẹ̀ fà ẹni ọba tí wàá fẹ́ yà ó ajé kó lè rẹ ju ẹ̀ lẹ̀ a lè sọ àtẹ̀ òjijì ọlọ́run wa sọ ẹni tí ò bá wá ní fa ọdẹ lówó tó máa fún mi olùmọ̀kọ́ wa náà aṣáájú kan tí nàbí ìtòlẹ́ rà mú wa òbí ọlọ́run kàrá wọn lóbìnrin wọn máa sọ yín pé sọlẹ́kìnní ẹ̀làm tó ti àìmùní kọ̀ mí lẹ́sọ̀ bá ti lè fún mi jẹ ọkùnrin rí ọmọ ju ó yá lọ èébì gbóúnjẹ wa fún mi lẹ́jọ́ bàbá sádà rẹ̀ lọ torí lè bá pa obìnrin á sì ra àbí tọ́lọ́mù bá sọ lóru ọ̀rọ̀ òwe lábá akọ́tẹ́tẹ̀ jọ ọ̀lẹ̀ fún ọ̀làbù ọ̀làdá kùlùmíṣẹ̀ ti yé akọ obìnrin àwọ̀ yìí pé àá àtúlẹ̀sì mọ́ níbi ẹ̀rí mi lọ́wọ́ òun náà ni mo tó ń gbé kiri ó ti yé bẹ́ẹ̀ ẹ̀ka ọ̀yẹ́ kí a lè jẹ mi bá ó gbé mi lóòótọ́ ẹ̀mọ yìí mi àwọn tọ́mọ yìí mi pọ̀ ń ta ìṣọlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni tí ò bá ti nípa àdẹ̀wò fáàlì ibi sọ́ọ̀rọ̀ ó tọ̀ wọn lọ sí kí ni o kó máa gba àwẹ̀ nìyẹn láti ní ìwúlẹ̀ òwú jẹ́ àwẹ̀ tí bá ń gbà yẹn òun ni ó máa dá ìfẹ́kùfẹ́ ara yẹn padà lórí ní bàbá yọ lẹ́nu. ẹ̀rí hadithi imam bukhari àti muslim mo fi jáde hadithi mi tún wà tí ń jó yé wa wípé àníkà fẹ́yàwó ìwọ̀n tọ́tọ́tọ́tọ́ lẹ́ni tó bá a mú islam dá wa òun ni hadith mu'aqqal ònìyàtà tó ti bọ́ wà lọ́sàn náà ìjà tó ń. رسول الله صلى الله عليه وسلم قال لولا وجود المعلوم اني مكافئ بكم من الامم. اه òtítọ́ ni ẹ fẹ́ obìnrin dání ara yìí tí ó sì jẹni tí ó bímọ ẹgbẹ́ bò lè yọ ti mọ̀ àpẹẹrẹ wọn tó kọ àwọn míì tó ní wọn sí ìyàwó àwọn nìyàwó wọn lè wọlé pé èmi wọn lè so ìmọ̀ fóònù ti fẹ́ mọ̀ sí ìbáṣe pé àkọ́kọ́ jẹ́ náà àwọn ọkọ tẹ̀sẹ̀ wò náà wọ́n tẹ̀sẹ̀ náà. ǹjẹ́ kí lórí oníbẹ̀ ni lórí ọlọ́run ní kẹfẹ́ ẹ̀lùwẹ́dù wo ń tẹ èyí dẹ́ ní ti ara yín tí ó nínú ẹ̀rí kan táwọn àáfàá tó fi ń sẹ̀rí pé àti àlùfáàtò fèdè kìí ṣe àárọ̀ ṣé kí wọ́n lọ yẹ o ee ní kinní kan ni ṣùgbọ́n kì í ṣe dandan ṣẹ̀rí òjò ní kòkòrò ojú ọ̀yẹ̀ wò torí sọ pé ti lọ sún lọ́wọ́ àti oníṣòwò àwọn bíi kọ̀ǹdẹ́tà kankan àwọn wáyà tìrìtìrì lọ́kàtà mẹ́ta ọ̀rọ̀ gbọ́dọ̀ wá lò wọ́n. bọ́ọ̀ bó tiẹ̀ sì lọ́ fi sọ pé ee ee lẹ́gẹ̀lẹ́ kan ọwọ́ àti ọ̀kẹ́ wọn gbọ́dọ̀ fẹ́ra wọn àwọn tẹ̀lé ni o. ìfúkàrà àtúbọ̀ ṣùgbọ́n tó ẹ̀rí táwọn ènìyàn fi ń tẹ̀lé wípé àdìsẹ́ alélọ́yẹ̀ jẹ́ o tí wọ́n lè fẹ́ra tí wọ́n bá bí ẹsẹ̀ tàdúrò níbi inú ẹ̀dí kan tí wọ́n gbá gbóni. torí wọn ní wọn dáná táwọn wá ní kó súnmọ́ àwọn náà kí yẹn mọ ìyàwó tó fẹ́ fẹ́ ní obìnrin méje ní ara rí òun lẹ́lẹ́kẹ́ rí èyí tó fẹ́ òun tó dùbẹ́ yìí náà ní pípẹ́ sí yẹ ó alákọ̀ọ́kọ́ ti wà lé ọkọ̀ ọwọ́ ń tọ ẹ̀kọ́ rẹ̀ kọ́ ìwọ̀dọ̀ kọ́ ọdún kẹlẹ́ ní ọdún kejì bóun á di láì fún bẹ́ẹ̀ lọ. àwọn ẹ̀rí tí mo gbọ́ pé ọdún ló ti kẹrin bẹ́ẹ̀ ìkejì ńkọ́ ní ẹ̀rọ ìbẹ̀lẹ̀ ọkọ̀ ọdún kẹlẹ́ ní ọdún kẹrin jẹ̀ mí ọdún ìbẹ̀lẹ̀ ọmọ ẹ̀mí wọn. àkọ́kọ́ ọdún ìbẹ̀lẹ̀ ọkọ̀ ọdún kẹlẹ́ ọdún kẹfà ọlọ́ka ni wọ́n fẹ́ yọ fún tẹ́lẹ̀ láwọn fáńdíìsì tó ti yàn ọdún láwọn ti kan dáàbò wẹ́rẹ́wẹ́rẹ́. káyọ̀dẹ̀ kó obìnrin ti ní ọmọ iléèwé láàrin ló ìyàwó ní wọ́n ti gbé ọmọ rẹ̀ dànù. wọ́n ti gbé e dànù. ó lóyún ẹ̀sìn kan ní ìtọ́jú lọ lóògùn wọ́n ti ní ọjọ́ bá wọ́n bá gbé e dànù. ìyẹn lọ́wọ́ sọ pé ọ ẹ sọ pé lèèyàn lè dúró ebi bí ilé ọmọ ni ọmọ máa ń jókòó sí kò sílẹ̀ mọ́ ọ̀rẹ́ bì láì torí eléyàn èèyàn gbọ́dọ̀ lọ dáwọ́ rẹ̀ mọ́tò bá yẹ jẹ wo tóbi lọ yẹ wo kó lò ó wọ́n á pé sàwọn kùlù ń bẹ̀ mọ́ dáadáa tẹ́lẹ̀ kò ní ọkàn tó ti kárọ̀ ni kò ní di wàhálà mọ́tò bẹ́ẹ̀ ti lọ wo ojú bẹ nínú rédíò ọ̀parí ni o ọgbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n nínú táwọn ènìyàn ti ń tẹ̀ ọ̀kan nígbà tí sọlá ń sọ pé ẹkún mi lè dẹ́lẹ̀ yàrá yìí fún ètò bíi mọ́yàyà lọ́rùn mi ti pa kí ẹ fẹ́ fún mi dọ́rẹ̀ ìjà ìjà àti lágbájá àti wàá ní ìtara wa torí bẹ́ẹ̀ ọmọ mi yìí mo kú ìyẹn dẹ̀ ló wọ̀n nífẹ̀ẹ́ rẹ̀ kò sí wàá padà túká kẹ́yìn ìyẹn wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ní ẹgbẹ́ ẹgbẹ́ oníjọ ìjọ yẹn tí wọ́n kẹ́ òfin lágbájá òun ló fi ti tànàdù tànàdù ló fi ti kínní alága padà yá wọn padà túká náà ẹni dẹ́ni fi ara yìí òun ni kẹ́hìn fẹ́ra yìí àtẹni tí ó lọ wọ́n lára fa inni mo ká sí o bí kò mo lè tó máa torí mo fẹ́ kó tuntun láti ọ̀gbìn dàrà ẹ̀yà mọ̀ tí wọ́n níjọ owó lọ́pọ̀ wọn níjọ ẹ̀rí àdékò fi ẹ̀ka tí wọn ọmọ káàdì kí ìbá ti pé kọ̀ǹdíṣàn wà bẹ́ẹ̀ pẹ̀lú kí a rí ẹ̀ńtọ́jẹ́ sọ̀bí ìlú mùsùlùmí ló fi díẹ̀ fi ju mẹ́rin yìí lọ lọ́yà wọ́n fẹ́ẹ́ ti àbẹ̀wò kó tó kọ́ máa jáde ẹ̀rí yóò sì tún jẹ́ tọ̀bí ìbọn mùsùlùm mọ̀ọ́sọ́kùn mi níbẹ̀ ni yóò ti máa kí àti wáyé pé àti tẹ̀ǹzímù lẹ́sílẹ̀ àti tàbíìtù lẹ́sílẹ̀ kọ́ àrọ̀ọ́ èsì náà àti ìwọ̀n káàtó bá ní mọ̀ká lọ́dún ní nígbà bá dọdún kẹfà láàbò bíbí àti ọ̀sán nínú àwọn olùtọ́jú fìdí ẹ̀ múlẹ̀ pé ara ẹni yóò lè dé bẹ́ẹ̀ ọdún kàrún síra àwọn ọlọ́yẹ kó dé kíni o kò bímọ. àìbẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ àpè mẹ́ta náà láàbì. ìgbà tí sọ ibi tí àwọn tó ń fi sọ́jọ́ jẹ́ mùsùlùmí tí wọn ò sì ti lọ gba ìròrí ẹ̀sìn tó sọ́mọ bíbí wọn ò sì gba ìròrí yẹn ìdí ìwọ́nú làákàyè wọn tó ẹsẹ̀ torí wọn bá wá jọ́ mi dàbí àwọn tó wọ́n ti jọ̀ wọ́n lọ́pọ̀ tí wọ́n ti jọ àyẹ̀mí lọ́pọ̀ jù sọ́nù lọ́wọ́ àlùsọ̀lẹ̀. káwá fẹ́yàwó ẹnu gbogbo àwọn mùsùlùmí kò wípé wọn dọ́tọ̀ tọ́tọ̀ ẹ̀rù tó sì wà ní ọ̀làdà sàmẹ́sì wá ẹ̀rí. kí ni ní pàtàkì tí ń bẹ́ẹ̀ bí ká fẹ́yàwó dà nígbà tá a ti mọ ibi tó kò tó nínú ní pàtàkì tó wà bẹ́ẹ̀ téèyàn bá níyàwó àìsàkù ìfòròjú àfẹ́fà ẹ̀rí ọlọ́run ti sọ ní ká fẹ́yàwó lè kí kára sàmìyẹ tí fáwọn ọmọ kan tó ga àkọ́kọ́ náà ni àìsàkù ìfòròjú jẹ láti lè sọ àfẹ́ ọlọ́run dáyà ó sì fi sáré yẹn ní wọn kàn pè ní alìjẹrìzẹtù alìjẹrìsìyà àdámọ̀ ara tí wọn máa mú yẹn tí wọn máa ṣe wéléwélé nítorí ẹ ní Ọlọ́run ti fi ìfẹ́yàwó ní kíni ọ lóbi láti lè yó irun tí yẹn nífẹ̀ẹ́ sí yẹn tí yẹn máa padà máa lọ sí pálapàla inú ọgbọ́n pàtàkì tó wà bí kéèyàn fẹ́yàwó. والأصول السكن والأنس بين الزوجين يعني السكن ìfarasin ẹ ìyàlè ìfarakalẹ̀ ó bàbá wáyé àti nínú ẹjú yóò bá wáyé láàrin ọkọ àtàyà ìsinmi náà wáyé àti ìdóòtútù òǹlọ́lọ́wọ́ ọba àlìkẹ́ wá sáré sátòrò àyà twenty one ọlọ́run ní wọlé àyà àti ìdí. خلقناكم Ọlọ́run nínú àwọn àmì ẹ̀ òun ni pé láàrin ara yìí ló fi dá ìyàwó fún yín. Ọlọ́run náà ti lára fún wa pọ̀. Wọ́n bá ti pé wúrẹ́ wọn ní sẹ́ni kọ̀ọ̀kan lọ́ọ̀fẹ́ tí wọ́n ló tó gbọ́ ohun téèyàn ó wí gan-an ti àní ọwọlé kíní ìdìgbọ̀n mi ìhà bọ̀ àti wúlẹ̀ àwọn àrí nǹkan ọ̀ àwọn yẹn wà tún lọ fẹ́ rẹ̀ wọ́n fẹ́ máa rí wọn kájà wọn fi àwọn kájà àwọn òbí dáadáa wọn àbọ̀ wọ́n á wá tó wa àwọn àmì ọ̀fẹ́ kálá ewu tó lóore pẹ̀lú tó kéré bíi ìbàdàn nínú àmì ọba ọba fún ẹ̀yin èèyàn ìyàwó tẹ́ máa fẹ́ láàrin ara yín náà ni lè ìlàyà kẹ́bi lè máa fara kalẹ̀ sọ́dọ̀ àwọn ìyàwó yẹn ní ẹ̀rọ tó lo tó lo lè tó lo lò ọwọ́ àpàdà síbẹ̀ ọ̀rẹ́ bí àpọ́n gbogbo bàbá yóò ju iṣẹ́ wa máa di kankankan torí pọ́n lọ bọ́pọ̀ kò sí ní kẹ̀kẹ́ lórí fara kalẹ̀ kẹ́bi ẹ ọdún kéèyàn ṣe kó ẹkẹ rí tí gbogbo ẹ lọ́ọ̀ta ń lè kókó kó ní àtúntò ìkóso àwọn àtúntò ẹni tí ọba níyàwó ẹwọ bá ti sọ́ọ̀mù ní ìlú ó délé ọ̀rẹ́ ẹjọ́ kárìbọ̀ bẹ́ẹ̀mù ẹjọ́ kárìbọ̀ ti tó ẹnì kan lọ́rùn nígbà yẹn wà lọ sẹ́ra wà lọ sí kínní bó láàrọ̀ sí ní tù. bẹ́ẹ̀ni tí òbí kan bàbá kẹ́sì lè máa lọ fara kalẹ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ wọ̀jà àlàbẹ́yìnlẹ́kọ́ mọ̀ wọ́n ti tẹ̀sán ọ̀rọ̀ ọlọ́run wá fi sáàrin níbo ti pé yẹn jọ ní sọ́wọ́n fi yàn lè rọrùn pẹ̀lú wúrẹ́ rẹ̀ tọ́wá pé wúrẹ́ yẹn fẹ́ ni ọjà ìyàwó rẹ̀ tó lè rọrùn àbájẹ rẹ̀ wọ́n ní kọ́ fẹ́ bó ló ti lè rọrùn ìfẹ́ òun lọ́sọ̀ fún oníṣájì yẹn tó máa kí ìsìn wúrẹ́ rẹ̀ rẹ̀. wọ́n já àlàbẹ́ ilẹ̀ fún mọ́ ẹ̀ẹ́dẹ́ wọ́rọ̀ nínú ọgbọ́n pàtàkì ṣíṣẹ́rí àfihàn lójú fún àfihàn àfẹ́yàwó òun náà ṣe ń tó ṣáńtà sísọ mọ́lẹ́bí. tá a bá fẹ́yàwó ẹ̀rí a lè máa mọ ńgbòláti wá ńgbòláti báyìí. ọ̀pọ̀ tẹ́lẹ̀ bá yàní nítorí pé wọ́n ń bímọ lọ bímọ lọ à ń bímọ lọ ní òjé kírun ẹ̀ tèmi ní òdúró lábẹ́kúta bíbáyìí. irú ìta ìyálóde yìí nìyí ìyá ìyá mi pa ní sẹ̀pẹ́ ń bẹ nílùú táwọn. ṣùgbọ́n láti wọ́n bí wọn wọ́n bí wọn lọ nísìnyí èmi ń kílè mú sẹ́yìn rẹ̀. bọ́lá bẹ́ẹ̀ ti kẹ́kẹ́ bẹ́ẹ̀ èrè ọ̀ máa wà. Ike wọn fi látàdékúta kọ́ wa lọ sẹ́yìn láti kíní kan bàbá àyà rẹ̀ ọwọ́ wa látọ̀yọ́ ẹ̀rìkẹ́ wa látọ̀yọ́ ẹ̀rìkẹ́ wa látàdékúta. Ọ̀dà ọ̀pọ̀ sí ń bímọ ẹ̀wọ̀n ní kíní ẹ̀ ṣe káàkiri. Nínú ọgbọ́n pàtàkì ti ń bẹ nù kàfẹ́yà òun náà ní bàbá òun nẹ́sìlì ẹ̀dùnfẹ́sọ̀rì ọmọ àbí rẹ̀ daniel ló máa sẹ́kù àwọn mùsùlùmí sì máa pọ̀ sí i àdéhùn nìkan ti mọ̀ ẹ dábàá bí ìfẹ́ tó sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ yẹn o alájàgbà yàtọ̀ kẹ̀ǹtì ṣe síra fún yín tẹ̀ máa ń kà ẹ̀ka ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ fún kàtà ló ń fà á ọlágbára méjì láti tán lápòyá àti méjì kò dúró nígbà náà nígbà náà lẹ́gbọ̀n. ẹ dákun sọmọ méjì lòun ọmọ ẹgbẹ́ wọn tí ọmọ tó bá pọ̀ ọlọ́run ló máa tọ́ wọn ìyàwó tó bá pọ̀ ọlọ́run ni a tọ́jú wọn. nítorí pé bíbù dáadẹ́ máa ṣe fẹjú báyìí bẹ́ẹ̀ láti ti fi ṣe máa gbòòrò sí. tòbá ti fẹ́ sọ fún ayélujára sọ yáa rí sọ ọmọ ẹ tó jẹ́ sẹ́ẹ̀lì wọn lọ já kan wọnú mẹ́wàá yẹn wọn lọ já títì kan wàá rí pálísì kìkì ẹ máa yọlẹ̀. ó ká mùsùlùmí àyè pọ̀ àwọn kìkì lọ́wọ́ àwọn bínú ẹ̀sìn wàá tẹ̀ka torí ta bá pọ̀ ìbá máa fún mi mọ́sálásí àwọn àpọ̀ ní mọ́sálásí àwọn ọ̀dọ́ kò ti wà pọ̀ nígbà tí ìdílé kan tọ́kara wọn tó wọ́n jẹ́ tẹ́lẹ̀ wọn aláwọ̀ kọ́ mọ́sálásí ẹ̀dá tó tó mọ́sálásí òfin bàbá sì mọ́ máa kí káwọn ìyá mẹ́rin ti àbí ìyá mélòó àbí ìyá mẹ́ta àti káwọn sí o tó bàbá tó jẹ́ mọ́ mú àwọn ọmọ mẹ́wàá tó lẹ́yìn mọ́sálásí kú àbí òkú àwọn ìyá tí ẹlẹ́rìí mú sáfù àwọn obìnrin àwọn mẹ́rin yòókù yẹn máa tẹ̀lé ẹ̀jẹ̀ nínú ní bá òkè fún títẹ́jẹ̀ lẹ́ẹ̀ lọ́lé kí wọ́n dá lẹ̀ ọ̀gbẹ́ àwọn gẹ́gẹ́ kúlù gíláàsì lọ́dún. nínú ọgbọ́n pàtàkì ìdánwà nìyẹn nínú ọgbọ́n pàtàkì ìdánwà rẹ̀ òun ni ìfipá ọ̀dọ̀ alẹ́ lára onígbà gbogbo ẹni tẹ́ lọ fi ti kú síra ẹ lọ yọ̀wò mẹ́ọ̀ ọ̀tá bí náà ni ilé ìjàngbá ni ẹ lọ yọ kú yọ̀wò mẹ́ọ̀ wọ́n á gbé yẹn máa rí fìtí náà látàyè lọ ẹni pẹ́lú omi ìgbó má ti síra mi yẹn ó jẹ́ gbogbo oṣooṣù kò nígbà kan bí òní ti lọ sẹ́sẹ̀ láyé ẹ̀ òdìkò rẹ̀ bí yọ̀nù bọ́ yọ̀ kó bẹ̀ gbọ́dún má gbádùn mọ́ ìfẹ́yàwó yìí nínú ní pàtàkì tó wà mẹ́ òun ni àlìfáàrù àlàlàkàrà aṣọ ìwà oníjẹ́ kí yẹn wá wá ẹran ní ká máa ti sùn náà ìbáta kan tàbí gbogbo sí tó bá ti fi mẹ́rin báyìí tó bá ti fi ra mọ̀tà wíìlì báyìí wọ́n lè ní ọkọ̀ bí mẹ́ta wọ́n sì wá lé ọkọ̀ yẹn ọ̀kan tó pè lọ́kọ̀ ọ̀hún lọ́kọ̀ sẹ́wà ìgbé wọn ní àìkú ta ó fò ní sàkókò ẹ̀yin náà kájú kò níbi pálapàla àwọn ìyàwó yín ní òní ọ̀dọ̀ pọ̀ ẹ gbogbo àwọn tó máa ń ṣe pálapàla yẹn àwọn bí ni ó ti rọ àárẹ àwòwọ́ mú wọn máa nà ilé wọn ebi ẹni ọba ti sìnẹ láì wọn ti sìnẹ pẹ̀lú ẹ wọn aláwọ bíi sìnẹ àlè yìí kódà wọn jó kiri rẹ bó ti ní wọn máa fi ìbòrí ìyàwó rẹ ṣeré lórí pé aláṣẹwó lòun náà. sọ ẹ bí ìyàwó ọ̀ka yẹn lẹ́nu kó fi kú náà òní pápálọ́pọ̀ lẹ́nu wọn àlà aláfàwé ni wọn aláfàwé ò ẹ̀yọ̀ kan ká wọn lẹ́nu pàlàpàlà lọ́fíìsì òun náà fi sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀rọ̀ bí àwọn tẹ̀lé tó ti wọ jìláàbù ọwọ́ amú sọ́ọ̀kì òdúdú kí ni o fi sọ̀pọ̀tì ẹ̀ òdìdí ni ẹ̀yọ̀ kan ká lẹ́nu ọwọ́ amú tẹ̀lé àwọn pàlàpàlà bí àwọn sùkúù kìnnìkan bí gbogbo àwọn yẹn àwọn ní jàǹkáwọ̀ ìyàwó yóò ti lọ́ọ́ tẹ́ wọn lọ́rùn kọ́tà máa nítorí bẹ́ẹ̀ fífẹ́ ìyàwó yẹn tó nígbà láti lọ́wọ́ àlẹ́ wọn ni àti ìbáàbò alẹ́ ìtàkùlà pa sísọ ìwà kí èèyàn ti bá wàá rí ilẹ̀ yẹ́yẹ́ àbí wọn lọ parẹ́ nínú kòtò ìdìnnà àti ìbágbépọ̀ èyí tó ti tó burú. àlàyé kẹta kí ni ìdájọ́ ká níyàwó àti pé kúrò láti sẹ̀ta ìyàwó sábà fẹ́ ẹ̀rí. ìdájọ́ gbá níyàwó o papọ̀ lọ́dọ̀ ẹ̀dì kọ̀ọ̀kan o. fífẹ́yàwó lè jọ́rọ̀ èèyàn mẹ́lòmíì pàápàá jùlọ wọ́n bá já pípẹ́ nìyẹn ń páyà gbèrè dẹ́gbẹ́ ni kọ́ fẹ́yàwó ó sì lágbára àti ṣènáwó ẹ̀rí nítorí pé tọ́ba fẹ́yàwó yẹn òun lọ́nà tí ó fi lè paramọ́ níbi ìwọ̀n tọ́jú àárọ̀ tí ọ̀rọ̀ alágbára ń bá yẹn ló tó ń kà wẹ̀ yọ wá kájú kúrò níbi pálapàla yóò sì kẹ́mi kó níbi pẹ́rù rẹ̀ ní ọmọ alóhùn wáyàwó kí hàtà yòókè ní ẹ̀kọ́ wọ ọ̀rùn ìpàdé tọ́nà òun sọ̀rọ̀ ọlọ́rọ̀ nínú ọ̀la ẹ̀rí kọ́nà ló fi pàdé káàkiri ilẹ̀ dínà láyà jìjú nà ní káàkà hàtà yòókè ní ẹ̀kọ́ wọ ọ̀rùn ìpàdé. àwọn tó báyìí wọn ò lówó tí wọn nà fún bì wọn ò ké sí ọkẹ ọkọ fọ́ fẹ́yàwó ìjọba wọn fẹ́ ìyàwó fún ọ sẹ́wọ̀n wọn wà bó sì máa bọ́ ìyàwó fún ọ bẹ́ẹ̀ wọn dìgbò lè máa roko lọ́dọ̀ wa àbọ̀ wa lẹ̀ tó lè máa ṣe ìjọba yìí tó lè máa rọ́nà ìbọ̀yàwó. ìkejì títẹ́yàwó ó lè jẹ́ ohun tí àkàtọ̀ pé afẹ́ kéèyàn ṣe yàní pápá jùlọ ẹni tó bá ní àdùn ara rẹ̀ máa ń le gàmùgàmù tó tán ó sì ní kápá àti ìlẹ́wọ̀ ìgbéyàwó ṣùgbọ́n ọ̀la yà ká fún ara rẹ̀ fún ìrìnà yìí tí ọba tó yàwó kò lè ṣàgbèrè ẹ̀wọ̀n bí irú àwọn obìnrin ẹ̀wọ̀n bí irú àwọn ọkùnrin tó yẹ kó obìnrin ọ̀sẹ̀ ẹ̀fẹ̀ wọn ni tí ó fi dáhùn ní ẹ̀ẹ̀kan nú oṣù. ẹ̀rí bàbá lérí kíkí táwọn yẹn fẹ́ wọn láì wọ́n fẹ́. nínú ẹjọ́ táwọn yẹn táwọn òbí máa fi ń sùn jù lọ́dọ̀ wa ọ̀kan náà nìyí. oṣù oṣù pàṣẹ ọkọjá báyìí omi ọkọjá ọjọ́ ẹ̀jẹ̀ ní ìtẹ̀wé omi tó ń wà. ṣé múra ló ń sọ̀rọ̀? múra sí àná bàbá ńlá múra darí irúfẹ́ ni ìmọ̀ ìdúgbò ni ó ní àdùn lára ó sì lè náwó ìgbọ́kọ̀ fáyà gbèrè ní orí ìjọba ìfọdún kan dédé ara ní irúfẹ́ ni ìrìn afẹ́kùn náà fẹ́yàwó oríṣiríṣi àjọ àdúgbò kòrò ká ti gbé yọ ká fẹ́yàwó èmi ẹ̀ẹ́kẹ́ ń sọ náà ni kẹ́kẹ́ dàbí láàmú kí ni wá ní kékeré bí n bá tẹ̀ lè ṣàgbére kí n ti bára mi lè. akẹ́kọ̀ọ́ mi náà fẹ́ yà ọ́ ẹ̀rẹ́ nìkẹta fífẹ́ yà wò tiẹ̀ kò ní jẹ́ mẹ́tìrò ni wọ́n tá a kọ́ ẹnìyàn ní bùkátà sí yà nítorí pé ẹnìyàn nìyí kò má dùn bọ́yọ̀ jẹ́ àìní náà àìní yẹn kì í gbádùn obìnrin gẹ́gẹ́ ní ọmọ ọba jókòó tó obìnrin náà kàn kò ní túmọ̀ sí. ẹ ọ̀fẹ́ lomi ni tó bá jẹ́ ọ̀dọ̀ tó fẹ́ wà lọ́dọ̀ tó bá gbọ́n àwọn obìnrin tí máa ń rẹ́mú sọ̀rọ̀ gẹ́ lásán yóò máa wọlé ìwẹ̀ lọ́sùn wẹ̀wẹ̀. àti ló dé dẹ́ náà wọlé ìwẹ̀ àwọn ohun ṣe tí mo gbọ́ ní obì ìfìsílẹ̀ yìí. tẹ̀ ẹ̀ tó bá wá rẹ̀ jùmọ̀ yín kọ́. ọ̀dà kò tí ì tọ́ba wa pé ẹjọ́ wa wọkọ̀ láti gáràjì délé láti sẹ́yìn sí abẹ́kúta ńkọ́. àbí kí wọ́n fọ mọ́tò bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ kẹ́sẹ̀lẹ̀ ń gbàgbà tó wà nílọrin à ń bọ̀ ní jáde ìṣúná-ìjọ́ni. ọmọbìnrin kẹ́sẹ̀ náà ọmọ òkú ni tí wọ́n wọ ṣòkòtò sí gbogbo ẹ̀yìn wọn lọ àti iwájú wọn. àtàsọ kékeré gbogbo ó ń jọ màmàmàlá ẹ̀. táwọn bá ti fẹ́ wọkọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ní ọgbọ́n táwọn máa dá àmàdọ́gbọ́n wo pé bóò láti ṣe ló síbi táwọn àjókòó báyìí kò ní tó ní kẹ̀kẹ́ bí ó jókòó bẹ́ẹ̀. àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe kìnìyàn àbúlé kẹ̀kẹ́ àti ọgbọ́n rẹ̀. ẹ̀ lọ ní àbá ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ wọlé bẹ́ẹ̀ ni má bẹ́ẹ̀ wọlé kálukú ta wọlé àti báwa ti ń ṣe tiwa àtọkọkùnrin kẹ náà ń ṣe yẹ ẹ náà ń ṣe kakulétà ẹ ti ẹ pé èmi àti tuni máa bá máa yìí lájọ wọlé. àbá bàbá àti gbogbo ìṣòro tiwa náà ọlọ́run ní kí ìṣòro ni ó pè wá sóbì kẹkẹ tó jókòó bẹ ọwọ́ àfọwò nìkan ẹnìkan méjì ní ẹyẹ ẹni méjì wo pè wájú ọkọ kékeré ni o ọba kó wa lọkùnrin wa.

wọn lọ ọmọ àyè ọmọ yìí lẹ́nu títí àbí bébí bá padà wọ ọ ọdún náà tó wọ ọyẹ tí wọn lẹ́nu ti dán ọba àti kan ká wọ àwọn tó lóun sẹwọ ọkọ yóò tó báyìí yóò ti tẹgbẹ báyìí. àwọn awo fíìmù yẹn tó ní agbára gẹ́gẹ́ ẹ ó sábà máa ń kìlọ̀ fún yìí tó rẹ̀ sí ààrẹ ráì tàbí wàá sọ̀kalẹ̀ ẹ̀wọ̀n pé wá àti ọ̀wọ́ etí bẹ́ẹ̀ sọ arábìnrin àti mùsùlùmí lẹ̀ onílẹ̀ nígbà tí mo bá jẹ bá jẹ lẹ́nu ní alẹ́ ni wọ́n bá bá musa fúnnu rẹ̀ ah wá o ọmọkùnrin á lè ké lórí bẹ́ẹ̀ bóòlù jẹ́ bí a kúrú báyìí bóòlù àwọn akọ́lé ẹ̀ ti dojú báyìí bọ́ọ̀lù ẹ̀ gbòòrò fíìmù ta òun lọ sọ lónìí gbogbo nǹkan tá a máa ń kọ́ nílára fún lórí sọ́ọ̀tẹ̀lẹ̀ yìí hmm, ó ní ní dáadáa lòun ti wá skul ni mo ní a ah, ọjọ́ lọ yí padà wọ́n bá àtàwọn ìlọ́ọ̀kà lónìí tó o bá rìn dáadáa tó o jáde dáadáa ṣéwé eléyẹn lè máa wí kiri kàwá ní onímọ̀ ọ̀dà àbọ̀ ṣùgbọ́n bá a ti yàn kó dàbí àtàwọn àkàdà bá tó bí àkóso bá gẹ̀ yìí ó ṣe wá lè wọ̀gẹ̀ ibi pé mùsùlùmí ti ẹ̀ ní ẹ̀gẹ̀ bí bí bá a sọ pé o dápọ̀ àmì kàkà tó ṣe káṣe ìgbádùn òbí ìgbádùn ẹ̀ pé o ti da arúgbó àbọ̀ rẹ̀ òní sáwà kẹ́kọ̀ọ́ wọ́n ní ní ìnìyẹn mo lẹ́nu tí ò lágbára àti tọ́jú òbí lágbára àti tọ́jú ẹ̀ tọ́jú àwọn àwòrán rẹ̀ ìyàwó rẹ̀ irúfẹ́ ni ọmọ ìṣòro òní kan fẹ́ àwọn lọ́fẹ́ fi ṣe aláìlómi ìdẹ́lẹ̀ fáfá ah, wọn wọ́ọ̀rì àwọn obìnrin yìí ni wọ́n gbádùn láwùjọ ń bìí ó sì lè lọ fẹ́ láì yóò àtẹ yóò sì máa lọ bàtà àwọn àdìsá ní ayọ́ bàbá àgbà ọmọ wa ń tà lọ́yẹ̀ ti wí yọ́ bàbá àgbà ọmọ wa ń tà ló ń tà lọ́wọ́ ìwọ́n máa sùn sí náà fún àwọn sùn sí yọ́ máa jẹ yọ́ máa jọ ọmọ yọ́ máa jọ fún ìfún òní ń sùn. ọ̀gbẹ́ni ló bí mọ́ńdé ló tó ní ọ̀wọ́ òní kọ́lọ̀ rẹ̀ ọjọ́ ti àwọ̀ ọjọ́ ọjọ́ ìgbà náà òjijì ọlọ́run ti sẹ́ nílà fún mi kọ́lọ̀ olóní ọba náà bẹ́ẹ̀ bọ́yọ̀ gbèjè rẹ̀ ni ó lè jẹ́ kọ́nà rà fún mi sẹ́ni ni ọmọ yẹn mú ni yóò ti máa lọ bá tó wọn irúfẹ́ ní láì wọn ẹ̀kọ́ fẹ́yàwó owó rẹ̀ tó ní ẹ̀kọ́ gbólẹ̀ kàmá àbètì náà yóò padà fẹ́yàwó lálùjẹ ní ọlọ́run ọ̀dájú rẹ̀ padà lọ wá dọ̀wọ̀. bákan náà ọ̀rọ̀ kejì lábẹ́lé ìlànà òun ni wípé bóòlù àti tẹ̀sán nínú súnà wọ́n fẹ́ ká fi obìnrin tí ó lẹ́sùn tí ó sì lu yàrá ṣẹ́wó ẹlòmíì lè kàdí mú ọmọ ọ̀dọ́ pé ọ̀dọ́ kan lò wọ́n fẹ́ lò à ìjẹ́ ń ṣe ọ́ ní wọ́n ní bẹ́ẹ̀ ní aṣẹ́wó lòun láyé kí ló dé lórí kò ní máa bọ̀ ẹlòmíì lòdì kọ́ ní ìsàfẹ́wò ẹlòmíì lòdì sàfẹ́wò ní kò dẹ̀sí ní kọ́ ẹ̀rí wọ́n nítorí nǹkan tó kẹ́ pé ìdáná náà bá tó fẹ́ fún ní rẹ̀ yóò ní rẹ̀ lọ́rẹ́ kọ́ da yóò sì jẹ́ ẹni rẹwà tó rẹwà. torí ẹ lò ní ẹgbẹ́ irú ìyàwó wo lọ fẹ́ bóyá èyí ti àtàdé wáyà o. irú ìwo lọ fẹ́ náà tó ní choice ẹ̀ka ti bá wá kẹ́ áà. ẹ̀rọ ni ọ̀ ọ̀ lè tẹ́lẹ̀ sọ́nù ẹ̀jú tó yóò ó ti ẹ̀sìn kó pàṣẹ ẹ mọ̀ náà lè fi máa ń gíláàsì rẹ̀ wọ́n fẹ́ bí iná àtọwọ́pọ̀ rẹ̀ wọ́n bá ló ti kú pàṣẹ. kúpa táwọn èèyàn máa ń sáré rẹ̀ káàkiri àwọn ọmọ àtijọ́ ni wọ́n máa kú pàpà ó ló kú pàṣẹ. pé kọ́nà rẹ̀ wà ní ti rèé rèé òun ọ̀lẹ́jà ṣé kí ni ìyọmọ dáadáa ló ní rọ́ wọ́n yọ wá sí lọ́sàn-án àà kó o wí bẹ́ẹ̀ ká tó so yín pọ̀ ní bẹ́ẹ̀ ọ̀fẹ́ ìdòní olónìí mọ́ ìṣẹ̀lẹ̀ àfẹ́ta ẹni tí ó lẹ̀ sí òní aláṣẹ́wó ánimọ̀lẹ́bí tọ́jà lómi rẹ̀ yóò wá jẹni tó rẹwà torí tí ọba rẹwà tó bá lọ sọ ọgbọ̀n náà ó padà sí ìdílé náà ni. ìjẹ̀ká ti mú kan wá alákàtà ni ẹ́ ìtàmú wá. tí ọ̀sán náà ọmọ àwọn tó máa ń fẹ́yàwó lórí facebook. ọ̀rọ̀ àrọ̀ lórí facebook ìyẹn ń múra gbogbo bíbà yìí dé láti ìlú ọwọ́ òkè tó lágbára. wọ́n bá júwe pé mo làwọn ti pàdé ìgbà tí ó rí báyìí lọ́ba di ẹ wá ṣé ẹ̀yin ni mo rí ní ìpínlẹ̀ òkè ẹ̀ á padà máa sọ̀rọ̀ wa tó bá yá máa wá lọ pé ọ̀rọ̀ súrà òkò tábàdébí ọ̀rọ̀ nẹ́tọ̀rù àbá mẹ́nu báyìí wọ́n gbọ́dọ̀ gẹ̀dẹ̀ jọ rẹ̀ wà kọ́ bá ti pé wọ́n padà mẹ́sẹ̀ sẹ́yìn mo ti kèé ti àárọ̀ mi kó fún mi lọ́dọ̀ bá rẹ̀ wà kò fi lè sẹ́ ọ̀fẹ́ gbà ẹ̀ kó máa yà láṣẹ́wó lẹ́yìn ìgbà tó tó níyàwó ká àti ìpínlẹ̀ rẹ̀ fún ọgbẹ́ gbà wá rẹ̀ látọ̀dọ̀ àtẹ̀lẹ́ sọ́lọ́ wa àtẹ̀lẹ́ wípé. wọ́n ní wọ́n máa ń fẹ́yàwó àrùkù kálá lọ́sọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa fẹ́yàwó lórí ìtẹ̀mẹ́ nítorí kó ló wọ́n lè fẹ́ nítorí kó wọ́n lè hásà sí hà nítorí kó ní rẹ̀ wọ́n sì máa ń fẹ́yàwó lórí kó rẹwà wọ́n sì máa ń fẹ́yàwó lórí kó lẹ́sìn ìwọ jèrè pẹ̀lẹ́ ni tó bá lẹ́sùn kẹ́rì bàtì ẹ̀dá rẹ̀ kọ́ máa fọwọ́ gbólẹ̀. àwọn ìdí rẹ̀ àwọn agbọ̀dọ̀ ló fi àlùmọ́sí sọ́sà lẹ́sìn gbogbo àwọn eléyìí náà sọ ṣùgbọ́n sì ní kákan gbé sí òkè ni láti wé ìlú òbí mọ gẹ́gẹ́ bá a ti sọ yẹn. inú súnà lọ́wọ́ kéèyàn tó fẹ́ ọmọge ìyàwó á tún ọ̀pẹ ìlè fábílì kan tẹ̀lé wọn àwọn oko náà sẹ́wọ̀n wọn lù. Àbẹ́ni tí ọkọ ti kọ́ lẹ̀ àbúrò náà lọ kọ́ kọ́ lẹ̀ nítorí ìdí kan. Ọ̀rọ̀ díẹ̀. Nínú súnà lọ́wọ́ àtìyẹn sẹ́ta ọmọge bó ti wá nù àdéhùn ìjà àjẹ́ wọn là níbi sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá sọ̀rọ̀ láì Wọ́n tún láàyè bò èé sí ọ́tò òsì fọ́mọdé gan-an. Kí ló fà? Àbọ̀ àjálù abilékọ lọ́ba lọ́ọ́ fẹ́ níyàwó a ojú ọlọ́wà ni a abilékọ kẹ̀ àwọn ọlọ́wà fẹ́ ní bẹ́ẹ̀ ni ojú ọlọ́wà ló fi fàhálà dìkọ̀ èyí wá ṣe tó lè fi ọmọge tùlà àìbò ẹ tọ́ máa bá a ṣeré wọ́n tùlà àìbò ká tó wù ní ọmọ àbáwọ̀ náà ṣeré ẹ̀wọ̀n pé àgbàlagbà ọ̀rá yẹ gbogbo eléyìí. ó dà àwọn èyí títí bímọ fún yẹn ti pẹ́ rárá pé ẹ mọ dákọ̀ jẹ́ àjọ sáré yóò ní sá àbá àti ọ̀gá tún tẹ̀sán. ẹ ẹ bá tẹ wàá mọ̀ bẹ́ẹ̀ ẹ ẹ lọ sí sáwọn ọmọ yín gbogbo àwọn àdúgbò ayé àwọn òsì mẹ́jọ máa lọ sáré. ewé fún kínní. ẹnu mi ò tiẹ̀ níbi ìgbé fọ́ọ̀sì tí ó ti da ara lẹ̀ pé kí ni ara kí ni àbàdà àrùn dín ní fún mi. ẹ̀fọ́jọ́ mọ̀tí tán ẹ̀fọ́ rí àbí jájọ máa kò dodo hẹ rárá kò dodo yìí ẹ wà wò kókò yẹn kẹ yẹ ha tòwó máa padà ìwò nígbà tí nàdà àyíká ọ̀dì ọlọ́run nàdà àyíká tí wọ́n jọ mọ́lé. ẹni pé àwọn náà sọ nípa nínú àdéhùn tó ike ìwọ náà lọ sí wọn àwọn fowó báwọn ti máa rí ẹni tọ́jú orí ẹ̀ kéré bóòlù ti máa rí sí báwọn tó dé lọ́dà ẹni tọ́jú ọlọ́run àdéhùn ẹni fáwọn náà ni àjọ ń parí papọ̀ tọ́sẹ̀lẹ̀ láwọn ìyá rẹ̀ ìyá wa àṣàlẹ̀ kan náà lérú tẹ̀lẹ̀ ẹ̀yà àjọ sáré. Sọ́dé òun bá sọ kí wọ́n lè bá dẹ́gbà lọ́dọ̀ dé fọ́ mi kí wọ́n lè wá máa padà sọmọdé. Sọ́dà tí kò bá fàáyé sú ọmọ yẹn. Ibẹ̀ kọ́ ló wá wa wúgbó yẹn fẹ́. Bí ẹni tó ti bímọ bí mẹ́jọ tọpẹ jáde láyé kò lọ wá fẹ́. Mo rò bó ti ń dàgbọ́ sí mọ́ mẹ́wàá tọpẹ jáde láyé oṣù tí kò lọ wá fẹ́ ó rí pé yàn ò lè ní wàhálà bíbọ̀ ìwé ìjọba yìí pé afa àbúté òfin kàtẹjọ jáde ha jáde bò ẹ ọ̀fẹ́ yẹn ọkùnrin kan máa ń gbé rẹ èlò bá túbọ̀ wá dín sí nísì àwọn ọ̀dọ́ sọ wọ́n máa ń gbéra wọn sẹ́kẹ̀ẹ́ káàkiri o ẹlòmí ọ̀dọ́ pé no no no no no mi àti ọjọ́ máa rìn lọ mi ò ráyè gbogbo máa lọ́wájú mi mò ń bọ̀ lẹ́yìn ẹ ọ̀pọ̀ ọmọdé ò ní láìpẹ́ ògbélé ẹ̀ kẹ̀kẹ́kẹ́ jẹ́ kájọ lọ sọ́jà aláfẹ́ wá sọ́jà aláfẹ́ wá síwájú ní wàá dùn ní àtẹ́yìn. ẹlòmíì lè dúró ní òsì kan ọ̀sẹ̀ ẹ̀dínlẹ̀ tí wọ́n mọ̀ mọ̀ o. arábìnrin ra ń dọ́bàá kó tètè dá mi lówó ọmọ kékeré ò lè láìsí ìwé ẹ̀sùn dá para pé ẹ wá lè ra inú kíní yìí fún mi ẹgbẹ sọfà ẹ ẹ wọ báyìí ẹ wẹgbẹ yìí tí wọn bá gba àwọn kẹfẹ fún yìí. àyàfi ọmọdé lọ yẹ kéèyàn fẹ́ àyàfi téèyàn bá rí nǹkan kan tó já nfààní kan tí ó jẹ kéèyàn fẹ́ àgbàlagbà lóko yẹn ni tó ti lọ́kọ rí ó lè má dàgbà náà nígbà yẹn láàfẹ́ ni tó ti fọ́kọ rí ẹ̀rí lábẹ́rẹ́ wà fáwọn ẹja bẹ̀rẹ̀ nígbà táwọn kò sọ́lá ń sọ bẹ́ẹ̀ fún níbẹ̀ mọ̀fẹ́lẹ́ fagilé kan nítorí pé bàbá mi jáde láyé èsì yòówù náà láyé àwọn ọmọ tí wọn kó lẹ kéékèèké náà kò sẹ́ni ló lè tọ́jú wọn mo á rò pẹni tó ti rírì rírí yàtọ̀ sẹ́yìn omi ìsìn lọ́jọ́ ọkọ mi mọ wá fẹ́ ọba àdárúgbó kò sárúgbó ń gánà ọkọ mi mọ wá fẹ́ èyí tó ti fi ọbí mẹ́jọ bì kan náà ni o aláìyá ọ̀tà fún mi kò ní fẹ́ láwọn ọmọ ọkọ ti dè lóyún ẹgbẹ́ mo bọ́ fà sí àfàjáde òfin fẹ́ẹ́ mi sí òtún lọ́kọ̀ọ́rí yẹn àti onírìírí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìbá ti ló bá ti fẹ́ yẹ ẹ̀rẹ̀ inú dáadáa tó tún wà ní àwọn abilékọ yẹn wọ́n sábà máa ń bẹ́ ń fara kalẹ̀ torí ọmọ àwọn ìlú wọn tẹ̀lé ń dèrò tó tún bá tẹ̀lé mọ́ wọ́n máa kà sóhun nígbà ìrìn àjò rẹ̀ dẹ́lẹ̀ kẹta báyìí ìrìn àjò rẹ̀ dẹ́ kẹrin báyìí kí ẹ tó wá sẹ́sà ẹnìjọ́ rẹ̀ wá lọ́jọ́ kẹ́mi balẹ̀ tó gbé yàn fi lè tutù tí yàn fi lè nífẹ̀ẹ́ àlàyé mi dáàbò kó sínú à dáàbà fẹ́yàwó ó ní ti káfí fẹ́ hàn pàfẹ́ fẹ́ obìnrin kan pàtó èdè pé yọ ọsẹ bọ́ńtà àdìjà yóò mú kàn kí ẹ dẹ́sì jẹ́ kí ẹ ń tọ́jà lákòóso rẹ̀ kọ́mọ̀ òun ló ń pè ní àlùfẹ́sìlá ìgbóbìn sọ̀rọ̀ ẹni pípọ̀ sọ fún ẹni tó jẹ́ òun díẹ̀ pé mo fẹ́ fẹ́ ìyẹn náà ní àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ àkọ́nà tí mùsùlùmí bá ti tọ́pọ̀ mọ́ ọ̀yọ́ ọ̀hún kẹ́tì lọ sí fẹ́ hẹ̀ sóbìnrin kan ọgbọ́dọ̀ yọjú bẹ̀ mọ́ fún mẹ́rin ní ìdíyẹ kódà ọgbọ́dọ̀ lókóró sọ ìdòbòdò á ní ìdíyàwó. ẹni obìnrin yẹn lè lọ fà lẹ́ẹ̀kẹ́lẹ́ sí a ah, láìpẹ́ yìí náà ni ọ̀rẹ́ yín wá bá mi ṣèjẹ́ ṣèjẹ́ yín a tẹ́ bí káwọn sọ pé àkọsí wa ní ìyàwó ní bá ń pè ló kúrò nìyẹn wọn mi dọ́kà lọ bá sọ̀rọ̀ ó sì mọ́ra káwọn sọ wa ní ìyàwó ẹ pé kọ́ ilé kọ́ pé kọ́ ilé kàlí bẹ́ẹ̀ sì máa tó sí àwọn òfin wọn. tó káwọn ni mo sì wá ní ìyàwó tó ń pè ló kúrò nìyẹn tó ìyẹn wá ní bí irú ìyàwó wò lẹ fẹ́ ẹni tí sì ga ó sì mọ́ra wọn ni nírú ẹni tó tẹ ń wù mí mò ń fẹ́ fún tọ̀hún ga ó sì jẹ́ ẹni tí ó mọ́ra níta mọ́ra sá ìlú koro. Mọ̀rọ̀ bó ti èèyàn gbọ́dọ̀ jọ wáyé tí ẹ̀ bá gbọ́ pé Mùsùlùmí ti ṣe kí ni o. Ẹ̀kọ́ ti sáájú. Pẹ̀lú ọ̀rọ̀ tá a nẹ́bi sọ́lọ́ àtẹ́lá ń nínú àdéhìí tí wọ́n mú kọ́rin náà gbé jáde wípé. ẹnìkan ò tún gbọ́dọ̀ lọ kówó lẹ́ni sọmọ ìyá yìí ti kówó lé pẹ̀lú bó ti lọ bá wù díẹ̀ fóun ní ọ̀hún bá sóbìnrin yẹn láti fẹ́ títí tẹ́ nìyẹn máa fi fẹ́ tàbí tó máa fi pàṣẹ fóun ọ̀fẹ́ mọ́ àwọn ẹ̀sìn gẹ́gẹ́ nítorí pé bí ẹ bá ti bẹ́ẹ̀ ọlọ́pàá tẹ́ ẹ tẹ́ni àkọ́kọ́ jẹ́ ìwọ́n gbórí wọlé nìyẹn wọ́n tẹ̀sí máa tọ́ sálẹ̀ àwọn kan máa sọ yìí pé ọ̀tá àdìsọ ni wọ́n ti máa sọ yàn ìpè ọ̀tá yìí sábà tán ṣùgbọ́n àwọn àbá ní kí yẹn jèrè wọlé tán jèrè àwọn míì dẹ̀ máa mọra wọn báyìí wọ́n ti kí ni wọ́n fẹ́ yàwó mi mọ́ fẹ́ yàwó ẹ̀ ni wọ́n ti jọ máa lọ pàdé òṣèlú wọn lọ. ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ kan ni náà kì í ilé yẹn ni ìtàn ọ̀tá ìsìn ni ẹ sábà tán ọlọ́lẹ́ àdá wọn fi kọ́ torí já ìzà látòhà ìlàlẹ́ àdá wàtàmán àdá kàfi tìmí kí gbogbo ọ̀tá yẹ́yẹ́ a lè rẹ kan pé wọ́n máa kú àfẹnusí bá ń bọ́ sọ̀tá ẹ̀sìn lóko ní àwọn oníkó àjù wọn ò wí lẹ́jọ́ lélẹ̀ yẹn. ẹ̀rọ dákun kí ìyàwó àbúrò rẹ̀ ti fọ́ aláìsẹ̀ bá pàrọ̀ àwádìí títí yóò lè fi inú ìbòjú rẹ̀ yẹn lásán òun ní bí nínú bẹ́ẹ̀ kọ́ bá ti rí. tẹ́lẹ̀ yẹn wá sórí ẹ̀ sí. kílíńdà tẹ̀sí yẹjú ọ̀rọ̀ fún àtẹ̀gbọ́n rẹ̀ ti sáà rí yẹjú báyìí bẹ́ẹ̀ ni tọ́ba tẹ̀ padà níjọ́ kẹ́ ọ̀kẹ́ là á mọ́lẹ̀ ni tí wọ́n bá tẹ̀ sí inú bọ̀ nìkan báyìí inú mi bá bàjẹ́ ni tẹ́lẹ̀ yẹn lọ sórí ẹ̀ ṣùgbọ́n alájọ bí mùsùlùmí ti kówó lóde ní ìyàrá kówó lè mọ tí ó ti pa ti ṣe òun ò ṣe tó mọ pé ó ti rí láì fi kàn fún ọdún gbàgbọ́ sọ̀rọ̀ èèwọ̀ ni kéèyàn ńlá obìnrin tí ń sopó lọ́wọ́ ọ̀gbọ̀dọ̀ ńlá mọ́lẹ̀ fún ọ̀fẹ́fẹ́ yàní bóyá ọkọ̀ ẹ̀kú bóyá ọkọ̀ ẹ̀kú yìí àgbẹ̀kọ́ ti ń sopó yẹ́nyẹ́ kọ́ fẹ́ lọ fọ́kọ̀ mi tí ó fi parí okó yẹn ọ̀gbọ́dọ̀ lámọ́lẹ̀. sọmọ yìí pé tọ́lá yìí fẹ́ni bí òsì ìsàlejò ọmọ pínípín lọ́fẹ̀ èsì ìsàlejò ló fi fẹ́ ọwọ́ akọ̀lẹ̀ sọmọ pé yóò lò sùn mẹ́ta àgbẹ̀kọ́ ló fi kí ìsàlejò láàbọ̀ pé yóò ti àlejò mẹ́ta ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní tòsí kọ́lẹ̀ yẹ́nyẹ́ ni ọ̀ títí ó ti parí oṣù mẹ́ta àyẹ̀bẹ̀ pé ìlú ń tàlejò tí ó ti mẹ́ta tí ó ti parí mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn gbọ́dọ̀ pọ́n mi dà àyẹ̀bẹ̀ pé ẹni sọ́kọ̀ ẹ jáde láì ọ̀gbọ́n ti rẹ̀ tí ó ti parí oko rẹ̀ bóyá oyún tó ti lára rẹ̀ àbẹ̀ ti gẹ̀ẹ́sì omi ìyànjú oṣù kan ìyẹn ni pé tí ó fi bímọ ọ̀gbọ́dọ̀ pọ́n mi dà tí ti gbin ọ ìfọ̀ ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ ti yẹ ńlọrọ lọ́wọ́ tọ́lọ́ wọn bá àlejò ọlá sọ pé wọlé ìṣúná àlè ìgbà. wọlé ìṣúná àlè ìgbà ọ̀sẹ̀sẹ̀ fún yín ìlú àìfẹ́ kẹ̀lú kóró wí kẹfẹ́ sọ ó lè fi ṣe oko lọ́wọ́ bí kò wí pé á wàdí tù àyè sọ̀rọ̀ lọ́rùn lè mọ̀ra àtàwọn ìhà ó ti wù mí fọlọ́run dẹ̀ sí rọrùn mi kí n rí obìnrin tó dáa ìwájú ẹni tó sọ pé lọ́wọ́ ló ti sọ̀rọ̀ yẹn. ààrẹ ti kẹ díẹ̀ nínú rẹ̀ kí ó ti kú sára gbogbo yẹn pé ọ̀rọ̀ wa ni bàbá yìí ń dálẹ̀ lọ́dọ̀ ìwọ náà sì ní kò sígbà tó ń lọ tẹ́lẹ̀ bí kọ́dọ́gbọ́n gbé tì sínú kólíbàgì bí èlùbọ́ bí nǹkan kan bí nǹkan tó sábà máa ń kó lọ nìyẹn àti tó ọlọ́run bá mi forí jẹ ní wa tọ́ ọlọ́run dá wọn mọ sí ọlọ́run sì wá nígbẹ̀yìn dáadáa

àníyàn là mọ́lẹ̀ mi kẹ́kẹ́ ọgbọ́n ọ̀tẹ̀lẹ̀ torí ìyàwó lílé obìnrin tó kàn ọ̀dẹ̀ sí mẹ́sẹ̀sì alákọ̀ọ́kọ́ ọ̀dẹ̀ parí àkọ́kọ́ ọ̀dẹ̀ parí ẹ̀kejì kẹ́ parí ẹ̀kẹta má lọ lu koro kẹsẹ̀ ń bẹ̀ rárá torí ìyàwó èèyàn ni ó yẹ kó fi ti bẹ lọ́ọ̀dì yẹn ọ̀gbọ́dọ̀ lọ yí wọn kọ̀ lọ yí wọn kọ̀ báyìí kan náà lọ́sẹ̀kẹ̀ òrùka báyìí ẹ̀ pé làákàyè lómi tí ni làákàyè wọn lágbára pẹ̀ má jà sọ pé lẹ́wàá bí ṣùgbọ́n àlè sọ́kàn lẹ̀ ó dínkù sí tọkùnrin torí ọlọ́run ló jẹ́ oyé wa bẹ́ẹ̀ àrùn sálámẹ̀ jẹ́ tó jẹ́ oyé wa ibi làákàyè wọn dínkù sí tọkùnrin ibi tọkùnrin mi lọ lágbára kọ́dà bí ẹ bá wọ ẹnìkan pẹ́sù yé ní ẹ bá ṣe ẹ́ńjìnì orí rẹ̀ nísìn èèyàn lè ṣe pàlàpàlà pẹ̀lú ẹ̀kílẹ̀ oṣooṣù lónìí pẹ̀lú ẹnu láti pẹ̀lú sífìrì lìkẹ́lá ń bẹ̀rẹ̀ ah, àwọn obìnrin àti ẹ̀jú kínkínní báyìí lọ yàtí kò ju kínkínní báyìí lọ so olóbi dá sí pé obìnrin tí ń bẹ́lẹ̀ ọkọ̀ kan ló bí ẹ gbọ́dọ̀ kọ́ ló dà àtàlù kóró ni o àtàlù amálẹ̀ ni o gbọ́dọ̀ wáyé ẹ̀rí ẹni tí ẹnìkan bá lọ bá títí odidi wa rí ni sáàpù ọ̀sán ǹjẹ́ ẹ̀mọ́ pa wọ́n dàrá yìí ẹsẹ̀ ni kéèyàn sọ dáadáa téèyàn bá mọ̀ ń fa ẹnu jẹ àtàyèdá téèyàn mọ̀ àmọ́nà. àyè kọ́ ẹnìkan wá báyìí wá ní ogun lágbájá ǹjẹ́ mo fa àdúrà gbogbo téèyàn bá mọ̀ ń fa ẹnu yẹn tọ́jà àdúrà tí ọ̀dà èèyàn sọ kìí bẹ́ẹ̀ ti gbéra lẹ́sìnhà lẹ́sìnhà kẹ́niyàn má lọ lùgùn lẹ́kọ́ máa fò sínú àtẹ̀wò ńlá tó ní kọ́ńtẹ̀tì bóyá lè bóyá tààrẹ ni bóyá lágbèrè ni bóyá mẹsàláàfù ni ìyàwó kan ọkọ kan ni ọba ti gbé dábàá ìfàlà ah, yóò lè bóde tòkó lọ́kọ́ délé yóò tó wá délé sí nàìjíríà òní ṣe wà á lè ṣàlàyé fún yín pé hmm, ẹnìyàn ní láìpí ẹ̀sìn rẹ̀ wọ́n ṣàlàyé àwọn ọ̀yà aláwòsùn náà ni rántí inú ẹ̀ lè torí bàbá sí wo báyìí tó báyìí pé wọ́n ti fọnú dà ọ́ bóyá wọ́n lọ jẹ́lẹ̀ fẹ́ jọ báyìí. Ah! méje mẹ́nu lé wà irọ́ gbogbo wọn yẹn ti lọ wọn bá ti di mọ̀kánà ní wọn náà máa lọ ètò gbogbo ló ti fi dẹ̀sí rí la lọ́wọ́ di bẹ́ẹ̀ bákan náà nínú nǹkan tó gbọ́dọ̀ yí wa lórí pàǹpárí ọ̀rọ̀ obìnrin òní bí alákẹ́tìbá mẹjọba tó wà á ti fi sọ́wọ́ rẹ̀ kí yẹn lọ́wọ́ kó bí ọmọ tó bọ́ fẹ́ẹ́ fẹ́ mọ́ kó ìjọba gé lápẹ̀rẹ̀ tọ́ba ti jẹ́ tó ti dá nǹkan mọ̀ àwọn bá a sọ̀rọ̀ náà ni ó má kàn jẹ́ ọgbọ́n kọ̀rọ̀ àlùkà wà ní lásán ni pé mo kẹsà fi yẹn pé mo lọ́rọ́ tó bá fi ọ kìí ṣe kó ti di ìyàwó eré ìdọ́kọ̀lọpọ̀ bọ́lọ́dà sí ní ìdí rà ìlà ìlà rà àtúntì bọ́lọ́dà sí àtúntì ní ìdí náà ẹlòmíì ṣe kéjì bàbá yìí wọ́n lè sọ wípé mo wò pé a lọ sí ti sí lábẹ́kúta fún fífẹ́ kájọ lọ pa irọ́ sáńsá sódù rẹ̀ fún ọ ìbọn ẹ̀sọ́ fọ́ọ̀fẹ́ ni àdìsí ìjọ ní owó àtàkùkọ yìí sọ̀rọ̀ irúfẹ́ àwọn ènìyàn ìyàwó ní àwọn àtọkùnrin yẹn fún ìjọba àtìyàwó ìjìnlẹ̀ bí ìyá ni wọ́n wọ́n gbọ́dọ̀ jẹ́ jẹun pọ̀ wọ́n gbọ́dọ̀ fọ́jọ́ kẹra wọn wọ́n gbọ́dọ̀ jọ fúráàbù sókè wọ́n gbọ́dọ̀ bọ́ra wọn lọ́wọ́ kí ni wọ́n gbọ́dọ̀ jọ wọn ò ní gbọ́dọ̀ wá jọ sọ pé báyà àwọn ò ti ara wọn ò gbọ́dọ̀ kéré pátí jọ máa fara wọn nípò rí wọn ò wá gbọ́dọ̀ dé nǹkan tó lágbára torí wọn ò tí ì àwọn èso yìí di rẹ ká kí èsì àbálá yìí kódà góòlù ní hájà ẹ ẹ kúrò jàrá ni báyìí kó sì wá òkè ẹni orí kan àhá kí ló dé wọ́n ti so yín pọ̀ jù. sọ̀rọ̀gbélé ìyàn kàkiri ṣẹlẹ̀ àlàyé mi tókùn lẹ́gọ̀rì ìlànà màtúbà kí ni ìdájọ́ káwọ́ obìnrin tá a fẹ́ fẹ́ owó ẹni ọba fẹ́ fẹ́ yà ó ń bọ́ tọ̀nà tọ́wọ́ àti òṣùnà òun ni kéèyàn wọ ohun téèyàn lè rí lára rẹ̀ bí ojú rẹ̀ bí ọwọ́ rẹ̀ lọ́rọ́ ojú rẹ̀ lẹ́wà wà ọ́ àti gègèrè sẹ̀rẹ̀ méjèèjì àti lè máa tú sí ẹ̀mí sẹ̀sẹ̀ yẹn. mbẹ̀ ló ti rí sómìnrin irú ọkùnrin tí sọ pé òun ọmọ pé yọ sẹ́ra ẹ̀ fi ọ̀nà mẹ́ tómi ọba sẹ́ra kíní kásán tí ń bẹ́ ń bí sọ́lọ́ bí gègèrè sẹ̀yìn yóò wúra ń nìyẹn ń mẹ́yẹ bọ̀ lábọ̀ èdìdè yóò tóbi nìyẹn ṣùgbọ́n tó bá gbẹ nǹkan pé bíi ti lékeleke o ìtumọ̀ rẹ̀ ní ibi ajásí kó mi ní ma ti kíni o yọ gbẹ kódà tó bá fẹ́ràn náà tó yọ padà tẹ́rẹ́ lọ́wọ́ yá ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni kọ́lọ̀ rẹ̀ àtìrí ni wàá tún bẹ́ẹ̀ ni kò ní fakọ̀ bára ìwọ náà lọ sùn wò dáadáa tó ẹgbẹ́ nìkan dúdú lára rẹ̀ ajásí tó bá yá ìṣẹ̀lẹ̀ òórùn débẹ̀ púpọ̀ sí i àárẹ̀ bí kọ́lọ̀ yóò ṣe rí ọ ẹ̀mẹ́ ọlọ́pàá nígbà tí a fa ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀dọ̀ ọlọ́run tàlá tọ́lá ẹ̀fẹ́ ọmọ àyè òmùkàtó ẹ̀rí kan ká sọ fún lẹ́fẹ̀ẹ́ nìyẹn fi sọ fún pé tí ìbá ti kọjá láti gbogbo mòmìnì ìgbàgbọ́ ojú rẹ̀ òsì kékeré obìnrin o òsì dọ́tọ̀ gan òsì kékeré obìnrin o bọ́ọ̀ bá jẹ́ ọba àpàyàwó sì ni èmi odidi ọba ẹ́ obìnrin kọ́dà bí ẹ̀ bá já láti ìyẹn já rẹ̀ lọ́wọ́ fìyàwó sí lórí tí wọn ọ̀tọ̀ lórí lọ́ba wa níbi ọmọ kékeré kọ́ máa sọ fún dídí aláṣẹ ní pé nígbà ìgbà ìjà aláṣẹ ní bá fún yín nígbà tí à ń sábà owó ẹ̀sẹ̀ mi wá lè dàn dáwọ̀ yà nígbà fáwọn àtẹ̀fẹ́ wò wọ́n ti mọ̀ nǹkan wọn fẹ́ wo ibi tí gbogbo nǹkan ẹ̀ parí sí ṣé yóò dúdú ṣé yóò sàrà ṣé bàtà ni gbogbo àtìrìyàn oṣù mẹ́rin òun lè lómi ọ̀farabalẹ̀ wò ọ̀kan bẹ́ẹ̀ tí mo rí ṣèkọ́ àṣekù lẹ́jì màhàdìrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwọ́n ti kó àwọn afá wa sí lálà ìyẹn náà ìjọ ló kéèsì ju àyẹ̀ náà. ọmọdé yìí ò sì parí ìwé ọlọ́ọ̀bẹ wọ́n lé ní sùúrù ìjọ parí ìwé ó lọ́wọ́ ọbẹ̀ ó sì ti lóbi ìkan lé lẹ́nu. àwọn afá wa wá mọ̀ nípa bó ti jẹ. ọ̀fẹ́ ṣe báyìí ọ̀tọ̀ wò báyìí ó lè sọ pé yóò sara nìyẹn ìyẹn yẹn ń jọ irú tọ̀dọ̀ ju àyè yóò sara ọlọ́run ló jẹ́ tó sara wọ́n ní kò sí ọ̀dọ́jọ́ ẹ̀mí òun wọ́n kàn sí sara rẹ̀ á ọ̀wọ́ ni àtìgbàtà tó fẹ́rẹ̀ láwọn afá àti wọ́n fẹ́ ìyẹn jọ̀rọ̀ lórí ẹ̀ ló ní ọkùnrin yẹn ní ọ̀gá gbogbo àwọn kìnìún wọ̀nyí yóò ti ṣe pẹ̀lú gbogbo nǹkan pátá ní súnlẹ̀ ti gbé fún wa tọ́ ti wò ó sọ̀tún kó wò ó tó sì yẹn ìyẹn onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sábàbù wọn ò ní farabalẹ̀ ọ̀gá ẹni mẹ́rin rẹ̀ kọjá lásán ah eléyìí ó dàbí mo ti rí ẹsẹ̀ mi ti gbọ̀ báyìí yé ojú mi dira dandan mẹ́sì o aláìrọ́ ni o èké. wọ́n ní pẹ̀lú àdéhì sàlùkùn sáàdì ọ̀dì ọlọ́run sàlàyé wọ́n ní obìnrin kan máa ní ọlọ́ọ̀bá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àṣọlá ó ní òjíṣẹ́ ọlọ́run. ẹ ó ní mọ̀mọ́ mọ́ wá ọ ni pé inú ẹ̀ inú nǹkan tó rọrùn fàdínẹ́bì tí ọ̀rọ̀ rùn bá wà nìyẹn wà. obìnrin fúnra rẹ̀ sẹ̀mù ànẹ́bì nìkan ló kò ká wa rẹ̀ ẹgbẹ́ ọmọlẹ́fẹ́ omi bá mi nígbà náà wà ń ṣùgbọ́n ànábì nìyí ẹ̀dá gbọ́dọ̀ ní bá lọ gbéra rẹ̀ fún aláṣẹ wa nàìjíríà tó sáni wà nínú ìjọ máa lọ fà fún ẹ̀dá pẹ̀lú máa fún mi. ẹ̀dá mi ló sẹ́wọ̀n pé wà nínú ìlà olùyà ni ẹni tó jára orílẹ̀-èdè nàìjíríà ipò sànẹ́bí wa wà ju fi ẹni tó jára nàìjíríà sáni wọn bá tún máa lọ sí ẹ̀ka fún ẹ̀dá pẹ̀lú fún mi. pàpà jùlọ tó bèrè bá wá gbéra rẹ̀ fún mi tí èsì fànẹ́bì ni wọ́n sọ fáwọn ọ̀dọ́rọ̀ gúnmà lọ́yìn fànẹ́bì wọ́n sọ fáwọn fẹ́fẹ́ tí wọ́n ti láwọn fẹ́fẹ́ àyíṣà ẹ̀rì fi wọn lọ bá àbúbáṣì àbáṣìlẹ̀ sọ pé à ọmọdé ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí mi lẹ́tọ̀ọ́ sí i bọ̀rọ̀ bó ti ń sìn wọ́n lè yẹjọ́ rẹ̀ lọ́dọ̀ bàbá àti tí o nípa dé obìnrin yìí wá bá ìdẹ́bi sọ́lọ́ lọ́ àìsálá ó ní mo dé mo ṣe léyìí àwọn agbèrè àmì mọ́ ní sọ́nà ọ̀sán àti sábà fẹ́mi lọ. ó ti tẹ̀ tọ́fà nẹ́bi láti tẹ̀. nítorí bọ́wọ́ àti sọ́tún àìsàn sọ́lọ́ ọ̀gbọ́n ìgbé wàyí mọ́ra kan kí n wá àbàtì náà fẹ́ ha lè lẹ́rí ẹni àwọn ọ̀dọ́ ìnàdí yó àmì ẹ̀sẹ̀ ti àhá kọ́ọ̀lì sọ̀tàn lẹ́gà mi ìdó lè mùsùlùmí. nínú àwọn kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ fún ìdánilẹ́bí nìyẹn kóbìnrin kẹ́kẹ́ ìdénísì kọ́lẹ̀ gbé fún ẹ tó bá tó bá wù ẹ láti fi hàn láti fẹ bá fẹ ìwọ ni kẹlú lẹ fà yẹ kó fẹ gbogbo yẹ. mo mo gé bẹ́ẹ̀ rí kájá ṣé ewu ni pé àti àwọn ìtọ́jú ṣe àdíyà tó mo fi ra mi ṣe àdíyà fún yín ẹ̀fọ́ á agbèrè nù. ìyá lọ sọ rẹ bí yóò ṣe gbogbo ojúṣe sọ ẹ̀fín ẹ̀sìn lórí ẹ̀. ọmọ ìyá wa bàjẹ́ bí ó ní mo dé láti wá gbéra mi fún ẹ. wọ́n ní ọ̀sán ìdánilẹ́sọ̀rọ̀ wọ́n tó wà wá gbójú sókè ohun obìnrin yẹn látòkè délẹ̀ afẹ́rẹ́ tí wọ́n lè wo obìnrin dáadáa náà tún lórí tọkọjá péré jọ́ nìyí o nǹkan dá wa lálẹ́ lẹ́rìí á kiri gan. Wọ́n ọ̀tẹ̀jú wọn. Ìjíṣẹ́ ọlọ́run bá gbére torí ìjíṣẹ́ ọlọ́run wọ́n yé sọ̀tọ̀ fún kọ̀ọ̀kan bí ìṣe ẹ̀. Báwo fẹ́ wáyé pé wọ́n ni ọ̀bì tó dé jù ah, táwọn oníwẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ gbólóhùn ẹyọ kan náà ní kan wí á mi ní rọgbọ wa ọtí sá ìyá ìní ti ìní ti àwa ẹ ọdí ẹ sì ṣùgbọ́n á gbígbẹ tó gbẹ ìyẹn ní amúdíọ́ ẹlòmíì gbígbẹ níwájú láyé rẹ aláìmọ̀ ẹ̀rí lè fẹ́ lọ́mọ ya adẹ́kùtà ní sọ ìkáàdẹ́dá obìnrin tẹ́ẹ̀bà òun ní ìyàwó ah, fún ìtayàwó àwọn ọmọ ó ti lójú ọjọ́ mọ́ sí àwọn tí ó fẹ́ wọn ti wà. ẹ̀rọ àyíká àmọ́ ni ṣùgbọ́n tó wọ́n ní ìṣẹ̀ ń tọ́pẹ́ lòun. pẹ̀lúpẹ́tọ̀ ìsìnkà nìyẹn. tòkí lọ́wọ́ àgbà ọ̀fìsì pẹ̀jẹ́ ti dé ọgbẹ́. nígbà táwọn olùgbé alákàrà fáà ní yọ wá ga eré mi kúrú. wọ́n fẹ́ kọ́ lára ẹlòmíràn tó o nídìí àti sọ tọ́lú sọ lọ́n kẹwàá mẹ́rin torí nínú ìdí tí ń bẹ fáìlì lè yẹn lọ́lọ́ bàálù àdàpẹ́lẹ̀ wọn máa ti dúgbà. wọ́n bá nífẹ̀ẹ́ gan wọ́n bá nífẹ̀ẹ́ ìdúlá sẹ́ni wọ́n ní wọ́n lọ́ kẹ̀ mẹ́rin ni sọlọ́lọ́ àdàpẹ́lẹ̀. bákan náà hadith àbí ìbúrẹ́rọ́ rọ́jì ọlọ́ọ̀tara yóò dáa fẹ́ ló bẹ̀ nípa nẹ́bí wo láti kí ni o látòkè délẹ̀ حديث يمين هو حديث أبي هريرة رضي الله تعالى عنه قلت عند النبي صلى الله عليه وسلم أتاه رجل أخبره أنه تزوج امرأة من الأنصار حديث أبي هريرة àbí bàbá ọ̀gá ọ̀tọ̀lá ó ní bàbá wa lọ́dọ̀ ànẹ́bí ìjọba ọkùnrin kan wá bá ànẹ́bí wọ́n wá bá ànẹ́bí níròyìn pé òun bá fẹ́yàwó kan nínú àwọn àtọ́rí. ìṣe ọlọ́run bá ní a. Ah, sọ owó dáadáa. olówó ah, wo náà tẹ́lẹ̀ òun. Àà ìjọ ọlọ́run ní lọ lọ́wọ́. Orí nǹkan kan máa ń bẹ níbi ojú àwọn àǹsọ́rí bóyá ó nífẹ̀ẹ́ nǹkan rẹ̀. Àwọn àbá àṣàlàyé kíní ń bẹ ní ojú wọn. Wọ́n ní kíní kárá yìí. Ojú wọn máa rí kínkínní. Tí ọ̀bá wọn fún lójú kínkínní gan. Àwọn mí-ín ní rẹ̀ ní wípé. yẹni zurka bí búlù báyìí ní máa wà lórí ojú yẹn o lè má wù wọ̀ kọ́ máa dojú ìyàwó rẹ̀ dàbí ojú olóńgbìn ni lọ́wọ́ omi ẹ̀sìn kì yóò wò dáadáa ẹ rí alágbára ẹ ń bọ̀ wá bẹ́ẹ̀ òun إذا خطب أحدكم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى àdúgbò sọlá sọ nínú hadith jáde rọjò aláwọ sọlá á onídẹ́rì kọ̀ọ̀kan yín bá fẹ́ bó bíi tí wọ́n tó sì lágbára àti tí ó pè lọ síbi fífẹ́ obìnrin yẹn ohun tí ó pè ẹ ẹ kẹmọ sílẹ̀ ohun tí ó pè lọ síbi fífẹ́ obìnrin yẹn pàdé ẹ̀fọ́ àìkọ́yà ẹ̀rí àwọn àwọn wàhálà kan bá dé wọ́n fi mọ́ yẹn pé lẹ́kẹ́rà ká mà ní pé ìtumọ̀ rẹ̀ ni pé ohun tí ó pè á ohun tí ó pè é tọ́ba jábíyá ń bọ̀ sáàni kó sábíyá ni aláyẹ̀ lè yí pọ́jú wàhálà oṣù ìjẹ̀gbẹ́ ọ̀sẹ̀ lẹ́wọ̀n kọlọ́sọ abíyá ọ̀dà ìwùn tí ó pè é ẹlòmíín bẹ̀ ọ̀sẹ̀ náà ọmọ ìyá ọ̀rẹ́ mi ni ọlọ́kọ̀ bá ń sọ. á sábà bí gbogbo ojú lọ yóò wá ní láti gbogbo èmi ń sáré. ìlú dé ìwọ́n sàtijọ́ kan ó ní sáàdùn òkè ẹ̀ka ẹ̀ka kan ní kí nìkan náà ó ní nǹkan kan bẹ tó wù kú sùn rẹ̀ lára omi ó ní wájú ni òun. ó ti arí bẹ́ẹ̀ láti jọ yìí. ẹnìkan bẹ táwọn yẹn tún ti fún ọ tí wọ́n ti ṣe wàhálà lórí ẹ̀. ọ̀kan náà ọmọ ọ̀sẹ̀ rẹ̀ kẹ́ni wàá mọ irun sí ọ̀gá rẹ̀ níbi. àkókò ìgbà tó bèrè ọkọ̀ọ̀kọ̀ wa wá wọn ní kọ́ yọjú bí wọ́n ti ẹjọ́ sọ̀rọ̀ bí yẹn ti kàn lójú ọ̀nà ó kù tó ní nǹkan sísùnmọ́ rẹ̀ ní bẹ́ẹ̀ tọ́wọ́ tó a sọ pé wájú yẹn lòún láìkì àtẹ̀yìn lọ láìkì ìtumọ̀ ní pé kọ́kọ́ yàrá ọ̀kẹ́ mi dẹ̀ wọ́n ní sùnmọ́ ọmọ rẹ̀ wà láì balabala ni. tó sì wo ẹsẹ̀ orí àwọn kẹ̀kọ́ kan déyàn ní ìdílé yàrá obìnrin insha Allah. àdéhùn sọlá wa sọ pé ẹnì kọ̀ọ̀kan yín bá fẹ́ gbóbìnrin sọ̀rọ̀ tó sì lágbára àti gbogbo tí ó pè lọ síbi fífẹ́ rẹ̀ ká má sùn mọ́ ẹ̀yà tuntun ju ni wọ́n gbà lérò pépé tó máa rìn lọ́dọ̀ ọ̀yà wọlé ẹ̀yà bọ́ pípẹ́ lẹ̀ ní ìsìnkú jẹ́ kí n wọ sọ̀rí ọ́ ní kẹ̀kẹ́ tí mo ní ìdí nǹkan yẹn sì wọ ní púpọ̀ sí i. ìrọ̀ wọ́n á ní kí ló dé ní àdìsí kẹ́ lòun lò ó dọ̀ wà nù ó wà nù súnẹ́nu ẹ̀ lọ́nà tìrìmìlì àdìsí jáde òkè ni ìfimọ́ làdẹ́bí ìfimọ́ ni nẹ́kírà sámà ni ẹni ìmúdí ọba pé ìyẹn lọ síbi fi ẹ́ yóò yí o àfọwà ẹni tó gbàdí ìtò wa àlàyé rẹ̀ máa ń jẹ́ atọ́nẹ̀ fáwọn àtàwọn afẹ́ lò àdé ìwò tó ọba wa rí níbi ojú àtọwọ́ àti gìgìrísẹ̀ méjèèjì ọ̀sẹ̀ yòókù kò sí ìlọ sápamọ́ sí kọ̀rọ̀ ọdẹ wọn. ó fi jáde pa padà sí ṣiṣẹ́ sọ àdéhùn yẹn pé ìwọ̀n tó ń padà ń wá kiri ìrọ̀rùn ọlọ́run ò mọ̀lẹ́ ọ lọ́wọ́ tí ó fi ọlọ́dún ní ìdíkàwó rẹ̀ yẹn tó tó fi jí wò ní kọ̀rọ̀. afọwọ́ jáde nàbùlẹ́ ó ní pàkàtọ́ tó múra ẹ̀ta pa obìnrin kan sọ̀rọ̀. ọ̀kúntù àtàkàbàbù láha mo sọ mo mo sá pamọ́. mo sá pamọ́ torí ojú àtọwọ́ ni ò sí ìtomi dáadáa o wọ́n á lọ ọ̀tá sí kọ̀rọ̀ fún yẹn tóbi tó bẹ́ẹ̀ èmi déédéé ìsàtí ńlọ ọkọ sọ bó ti rí yẹn tó kálá ìkẹsẹ̀ òṣèré nígbọ̀n ìdíkà rẹ̀ tí mo fẹ́ rí mo ti rí lónìí alhamdulillah ọwọ́ àgbò. torí bí ṣe ń múra jáde ẹgbẹ́ pé a bá fẹ́ jáde láwọn ìjìnlẹ̀ báàmù èyí tó súnmọ́ ní fọ́n wọ̀ nígbà tó wà nínú ọgbà tí wọn. mo rò bó ti ń àwọn ìjọba wa sọ pé fọ̀gbọ́n lu àtàkàfẹ́ wọn lọ para mọ pé ènìyàn ti jẹ ọmọ náà sọ pé kò ní ibi kéèyàn sáyọ̀dá kíkẹ́ um, um, uh, sísá mo fẹ́ wò yín mo fẹ́ wò yín òjijì kéèyàn sọ òjijì níjà tí o fi sáré gẹ́ẹ̀tì mu tó níbi pé òun kì í onímọ̀ ó lè yàgbé wẹ́rà ẹ̀wọ̀n tó bí irú ẹni tó wá tó wá tó wá òru wá yé bàbá ọmọ gẹ́gẹ́ ògbélé ẹ̀mẹ́rin wọlé oṣù tí mọ́tẹ́ lójú ayẹ bàbá wọlé lọ pé bàbá ọmọbìnrin ẹ ọyá lọ lọ́la mú kiri lé ọ̀kẹ́ gbígbọ́ mi ń déyàwó kejì ló wà títí nǹkan bàbá yìí ṣe ni ìgbẹ́ ọgbọ́n lọ́ba ń dá sí gbà ẹ̀ ní ni wọ́n á kó àwọn òwú sórí kọ́lá rò kiri. ọ̀fẹ́ rìhánà yóò ní láàmù àbíwọlé wáyé pé àwọn òwú dì ọyá máa yọ ọkọ̀ máa fi sẹ́gbẹ̀ẹ́ yìí máa mélé ìkọ̀ máa fi sẹ́gbẹ̀ẹ́ yìí àwọn ọlọ́gbẹ̀ẹ́ni ti jókòó tó ń sọ́sọ́ àti mo ti. wọ́n bẹ ti kẹ́kẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn òṣèlú yẹn lọ́bọ̀ ọ̀bọ̀ obìnrin rẹ̀ lẹ́yìn yẹn ọ̀tọ̀ náà. wọ́n ní àtàkẹ́fẹ́ òwúlẹ̀ ẹ̀ mo sápamọ́ tí mo tún padà rí mu tó tòbi lọ síbi fífẹ́ rẹ̀ fọ́ọ̀tà sàmùwájú tó ha wọ́n wá padà tó kẹ́kẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n fẹ́ fàyọ ni pé tọ́wọ́ àtọ́jú àtẹ̀sí ọba ti tọ ìyókù tó kárí ẹ̀sìn ní ọ̀lọ́ sápamọ́ mi kẹ̀ kí èsì kọ́ lọ yọjú léèwẹ̀ o ẹlòmíì ìyá ọ̀dá rẹ̀ ti wọ́n ti ní kó ń sápamọ́ ọ á wọ léèwẹ̀ bá lọ yọjú bẹ́ẹ̀ ọyẹ kọ́ mẹ́sùn kọ́dà fi lu ẹyin ju ẹ̀ kódà tí wọ́n fi lu ẹyin ju yẹn tó ní ojú bá ti tú dànù láì fún onífẹ́ díyà kẹ́kọ̀ọ́ ìkọ́sùn ń lọ yọjú ni ẹdínlẹ ọkàn wà níbi kan tó ra pamọ́ ìrọ̀rùn náà ọba àlejò ọlọmọ amú fún ẹ bóyá gbọgbọ fọsọ ni àbí ń pamọ́ ń bẹ̀rẹ̀ ń dìde ń dìde kiri àbí lọ fa mi ọkẹ ọba rẹ ní ibi a òbí alhamdulilayi obìnrin bẹ lára rẹ tó lọ. ẹ wá rí ìdí pàtàkì tó wà ní wíwò yìí wọn ní pé wíwò yìí á ti á lè á ti wá ti wá fi náà fi á jẹ́ kí kìnní yẹn wọ́ yẹn lẹ́nu á jẹ́ kí yẹn nífẹ̀ẹ́ á jẹ́ kí ẹ̀yẹ béèrè tọ́lọ́ máa tọ́pa nǹkan tó ọba láìkì torí oríṣiríṣi wa máa dé wáyé o wà láìyí òrìlẹ lórí láìkì láàrú mi. tọ́ba jókòó kò sí ìfẹ́ lọ́rùn ìwọ fẹ́ kó rí rẹ̀ mí. ó rí ìtàkùn àwọn obìnrin mi tọ́wọ́ rẹ̀ ti gbẹ́sẹ̀ sí àbí kára kára kára ló sọ̀rọ̀ lágbè yẹn nítorí láìkì ẹkúbìnrin mi báyìí yóò mú bàtà báyìí yóò máa wọlé yóò máa wọlé fún wọn kẹ́kí àwọn ọdún máa rí jáde àkúrẹ́. bọ́fẹ́ yàwó ni padà sílẹ̀ nítorí ẹ̀. mọ̀rọ̀ bá àríyá ti rẹ̀ òun ni ó ti fẹ́ yẹn kó ti kíni òun kó gbére. wọ́n ní kó ti wà náà rọ̀tà tó sálá gbọ́ fún àlùmọ̀gí wọ́n ló fi gómìnir kan sọ̀rọ̀ ìdíjọ́ ọlọ́run torí kan dé wò ó ìyẹn gan ló súnmọ́ jù kí ìfẹ́ yín ó gbére kí ìfẹ́ yín sì pẹ́. mọ́sálà mi ni àwọn májẹ̀mú gbéyàwó àtàwọn orígun rẹ̀ májẹ̀mú gbéyàwó àwọn padà agbọ́dọ̀ ọkọ kámọ́yàwó a gbọ́dọ̀ kẹsọ fún àǹtà gbogbo ìdí ẹnìkan tá a dá kọ rẹ̀ bí kí sọ wípé lápẹẹrẹ ní ànàmọ́sálà mo ní ọmọbìnrin mẹ́fà lápẹẹrẹ àbí ọmọbìnrin sí mẹ́fà méje lápẹẹrẹ tó mo wá ní pé mo fọ ọmọbìnrin mi fún ọ ká ẹ ẹ ṣe wù ìwọ nù wọn irú eléyìí ò mú ọba nílẹ̀ ẹni tó lọ́mọbìnrin méje tó wá ní mo fọ ọmọbìnrin mi fún ìwọ nù wọn táwọn èyí tẹni wọn ti lóluwa ni àbáwọn èyí tí wọn ò tíì parí ìwé mẹ́fà. bọ̀wọ̀ bó ti rẹ̀ àdébáyì kéèyàn sọ yí pé mo fẹ́ fún ọmọ rẹ káà ta ló fẹ́ fún ọmọ rẹ ẹni yẹn ti tún láwọn ọmọkùnrin tó pọ̀ ìyẹn gbọ́dọ̀ yẹn pé lápẹẹrẹ mọ̀ pàpá símọ̀ fún Muhammadu. bọ̀wọ̀ bó ti rẹ̀ àbí pẹ̀lú pẹ̀lú ìròyìn ibi èyí tó dàgbà yìí òun ni mo fà fún gbàgbàjà èyí tó kéré yìí sàmẹ̀lò lórí kálukú sì mọ ìyàwó ní ẹ̀bá ha àwọn ọmọbìnrin àdúgbò ìbí yìí fi hàn pín fáwọn yẹn fáwọn ọkọ wọn pé wọn tí wọn láwọn ọbẹ̀ wọn ni wọn lọ sí bẹ́ẹ̀ pé àgbà ń jẹ ti lágbájá kékeré ń jẹ ti sàmẹ̀lò. nínú àwọn májẹ̀mú ìfẹ́rẹ̀ ni òun ni tẹ́gbẹ́ kiri ọkọ̀ àjàwó àìjẹ àìjẹ ní pápẹ́ rẹ ni ọgbọ́dọ̀ fẹ́ by heart ah, ah, kí ló dé ọgbọ́dọ̀ fẹ́ pẹ̀lú àdìgbà mi fẹ́ràn tó ti jọ ọlọ́run ọba sọ yìí pé làtúnkà lè méjì mú. Àtà báyìí àlẹ́ ayé ẹni tó ti lọ́kọ rí á gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kó tó kọ́kọ́ mi o. Ìyá àwọn á túbọ̀ wípé nítorí kó ti lọ́kọ rí ìwọ kàn máa sọ fún òsì yẹn ju ẹ lọ irọ́ ọkọ gbèmí agbá yọ̀ǹda ìyọ̀ǹda rẹ̀ mẹ́ẹ̀dẹ̀ ni kó dákẹ́ nínú àwọn májèmú fífẹ́ rẹ̀ ni òun ni àlùmí láyà fi nìkà agbọ́dọ̀ rí alákòóso igi ò lè ta kókó àyàfi kárí alákòóso ẹgbẹ́ máa ń tún sálá ti sọ nínú súnáàlì ìrìnàmì tìrìmìsì ọ̀tùmọ̀tòlọ́ ọ̀dẹ̀lá nìkan ìyàwó ìgbéyàwó lè pé àfi kárí alákòóso torí aṣẹ́wó lóbìnrin lọ́kẹ̀ fún aṣọ méjì mẹ́ta tó kó sínú pélé báyìí aláàtì màmí ọlọ́ọ̀tún làwọn ńlọ́ọ̀tún ní ọkùnrin ni aláṣẹ́wó ni. bàbá tí a yóò lóyún ẹ̀ mo ti lọ́kọ̀ ẹ̀ lóyún kù mí ni àtàndóyún bọ̀ kò sí ìgbéyàwó tó lálàáfíà ẹ̀ lá bìwálé ẹ̀ àti pẹ̀lú alákòóso ẹ̀ wá rẹ̀ jọ́ bàjẹ́ alákòóso yìí ká gbúgbọ́ yẹn ni ọ̀gbọ̀n ọkùnrin ní máa ń fọmọ bọ́kọ ẹ̀yìn ya alápọ̀lẹ́ ní ọlọ́run òní sí ilẹ̀ ní àbùkù kákẹ́ sọ kákẹ́ jẹ ẹgbọ́ lásán ni kò sọ̀rọ̀ lẹ́nu yìí irú ìdàrẹ́ táwọn àbá yìí máa ń ṣe lójú gbogbo ìyàwó yàtí ránú ní o ẹgbẹ́ ìyá ìyàwó sẹ́yìn náà gbà sẹ́yìn náà gbà kọ́ fẹ́ ah, bàbá ìyàwó ẹ̀yin náà kọ́ ọ̀rẹ́ àgbẹ̀ bí ìyá rẹ̀ ti wí ìbílẹ̀ ìbílẹ̀ ẹ̀rù ìdàrẹ́ ẹni tí ọba ṣe wà ní ìyẹn ọgbọ́dọ̀ jọ ọkùnrin ọmọ ẹgbẹ́ wọn náà lọ́ọ́ máa ọmọ ọwá obìnrin bi ẹni ọ̀pẹ bá bínú ẹ̀yìn obìnrin ọ̀hún báyọ̀ kí ọmọ ti dàgbà tó wọn ò ní rárí ágbé àtàwọn ará lọ́rin tí wọ́n máa fi ń jọ nǹkan. tọ́mọ bíi ti lè nẹ ká sẹ́ni kẹgbẹ́ lọ ọbẹ̀ ọba ọta ọkùnrin mi lágbẹ́ gbẹ́ ọ̀ọ́ ọbẹ̀ túbọ̀ ni ọbẹ̀ ru odidi àgbàlagbà eléyìí wọ́n bá rí ọ̀dọ́ kan. sórí tẹlifíṣàn tó ṣe kiri lẹ́tọ̀ọ́ bí wọ́n máa béèrè yẹn ẹ̀ tó bá ti ní yẹn òsílẹ̀ ìdí gbogbo bá ti yẹn jẹ́ àmọ́ bá ti sọ àti bàbá rẹ̀. nítorí òsì bẹ́ẹ̀ rọ. gbogbo ẹ̀kọ́ gbọ́dọ̀ ìjọkùnrin ọkùnrin yóò wò pé kò ní lónìí ó lé nílọ́la ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀ túmọ̀ báàlìgà àti bàlágà níbẹ̀ yẹn láti máa rí i pé àtọ́mọ rẹ náà lè ti wà níyì fún ọkọ ẹ fún nísù kó lè ti bímọ ó lè fa ọkọ fún èmi fà náà bí anẹ́sù ṣe ṣe alákòóso fún ìyá rẹ̀ nígbà tó fẹ́ fi àbòsọ́ ni àwọn ló ṣe alákòóso ló ṣe wà níyì fà anẹ́sù mọ́ọ̀lì tó jẹ lọ́kàrà rẹ̀ ọwọ́ díẹ̀ ṣùgbọ́n o ti bàlágà á á kìlà tó bá nílà káyì tó bá ní bàbá ní wèrè àti kò lè fọ ọkọ̀ bákan náà sọ̀rọ̀ láti ọmọ àjọ ọmọlúwàbí àtúnjẹ ní dọ́gba ẹ̀rí wọ́lọ́ rọ̀dìrọ̀ kódà kò ti pé sàárẹ̀ láàárọ̀ rí wípé ẹ̀rí dọ́gba bákan náà májèmú lọ́wọ́ àti ìgbéyàwó òun ni ìjẹ́rìí títí takókò yìgì ìgbéyàwó yìí lálàáfíà àfi kárí ẹlẹ́rìí méjì tó jẹ́ ní dọ́gba tí wọ́n á jẹ́ mùsùlùmí wọ́n ti bàlágà wọ́n jẹ́ ní déédéé kódà kó ṣe pé ta wọn òun la rí pẹ́ẹ́ni dọ́gba ni wọn. pẹ̀lú ọ̀rọ̀ sáré sọ̀sọ́lá tó sọ nínú hadithi ti Ibn Hibban tó gbé jáde nínú sàfihù rẹ̀. kò sí ìgbéyàwó tó lálàáfíà àfi káyé alákòóso tí wọ́n fà fún ni àti àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́ ní dọ́gba ìgbéyàwó tí bàbá ti ní alákòóso gọ́fà fún ni tí ó sì lẹ́lẹ́rìí nú ìgbéyàwó bàjẹ́ ni o ìfẹ́ sẹ́rí àárín tó yàwó báyìí pàpà jùlọ nítorí tó yàwó rẹ̀ ti dẹ́rù bà pé jọ́kíjọ́ tí wọ́n lé gbọ́ ọ̀fẹ́ ọ̀tún parí pa ọ́. ó sì bẹ̀rù ìyàwó rẹ̀ tọ́jú ti gbọ́ báyìí ọ̀ma tó kù tó ẹ̀ fẹ́ lórí ìfẹ́. ìjọba àti mọ́mí ẹni àwọn tó máa ń mọ́mí báwọn ìyàwó wọn ọ̀nì kílẹ̀ àkàdà sọ ẹ̀ ń tẹ́ sáà nítorí kí ọlọ́mọ jẹ́ o ọ̀fẹ́ fẹ́ fẹ́ ara ẹwé wù nìyẹn mo ní ọba máa gbọ̀n ìdó ti máa jáde irúfẹ́ ni bẹ́ẹ̀ àwọn àlè lọ gbìyànjú ìyàwó yọ lọ fẹ́ nílé náà yọ àti nílé káwọn sẹ́rù onísẹ́lẹ̀rì kẹ̀kẹ́ ìgbéyàwó yàn ìbàjẹ́ ni ò bá bẹ̀ ẹ̀yìn máa mọ̀ kí lè máa bẹ̀ rọ̀hìmọ̀lọ́ wọ́n ní sẹ́ẹ̀lì máa lọ hadithi ni wọ́n tó ń ṣiṣẹ́ tọ̀ ni lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú àwọn sàádà nẹ́bí àtàwọn tó tẹ̀lé ọ̀nà ọ̀tàlẹ̀ rìn wọ́n jẹ́ yóò àyíká níláyè sí ẹlẹ́rìí níbi ìgbéyàwó ìgbéyàwó yàn lálàáfíà torí kàkàkó má padà tẹ̀lé tọ́ba àtẹ̀jọ́ wájú ẹgbẹ́ ló ń tẹ̀lé ń sì ẹnì kan wọ́n ti wòye wá kí ìmọ̀ ọmọ fún Abíọ́lá yín títí dè ẹ̀yin ọ̀gbọ́n bẹ́ẹ̀ ni àbí wọ́n ló ti lé lọ́gọ́rùn-ún dáadáa báyìí báwọn ọmọ yẹn ti lé lọ́gọ́rùn-ún báyìí àwọn ìgbéyàwó tó yẹ pọ́pọ̀lọpọ̀ rẹ̀ kò ní ṣàhádà nínú sẹ́wọ̀n yìí pé mọ̀lẹ́bí ọbẹ̀ yí wọ́bẹ̀ ìjìyà lè padà wáyé abẹ́ tíkẹ́tì nígbà tí òsì fẹ́ẹ́ nìkan lọ́wọ́ àmẹ́gbẹ́ àwọn ń sọwọ́ pọ̀ lórí ni pé ojú pọ́nmọ́lé torí náà ní ìdí ẹ̀rí ẹ̀ wá rí ẹlẹ́rìí yẹ kí wá sí rúra lò táwọn àfáàyè máa ń ṣe lóde ìyàwó yẹn gbogbo yìí náà lẹ jẹ́rìí sí ẹ̀dọ̀ bàbá ni a jẹ́rìí sí àbáyé rè padà ẹnìkan ni ó dìde wọn dà pa rẹ pé orúkọ mi ni dr afatai kí ni òyìnbó àbí kílẹ̀ máa tún wí sí ọlátòyìnbó mo wà ń bẹ̀ níjọ́ tí a wá àfihàn tí wọ́n fi kẹta lé tí wọ́n fẹ́ lágbájá ìníkà ẹ̀dà pa rẹ̀ wọ́n sọ wọ́n pọ̀ mo wà ń bẹ̀ ẹnìkejì ni ó dìde ó ti bẹ́ẹ̀ lọ ìrìnà àti gbogbo yìí lẹ kọ́ máa ti pọ̀ tó yìí lẹ kẹ́ jẹ́ ìdàrẹ́ lélẹ̀ nínú májẹ̀mú ṣíṣe ìyàwó òun ni ìfẹ́ àwọn ṣíṣẹ́ lọ́kọláyà yìí wọ́n gbọ́dọ̀ pa sóko níbi ojú òní ni wọ́n fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹ̀rẹ̀ kan náà wọ́n ti gbọ́dọ̀ jọ ọmọ yẹn wọ́n gbọ́dọ̀ fáànì rẹ̀ ẹ̀sìn òtún gbọ́dọ̀ yàtọ̀ pàpà jùlọ lẹ́gbẹ̀ẹ́ obìnrin obìnrin wa wò sùn nísì kó lóun lọ fẹ́ kéfèé lọ fẹ́ fẹ́ gbé yó aláyọ̀ àárọ̀ òmùdó ìgbéyàwó yẹn bí bàjẹ́ ni ká bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òkùnfà bọ́yẹ́ nìkan gbé ìrọ́mọ hajj ni wọn ò gbọdọ̀ fẹ́ra wọn tí wọ́n fi kó nínú ìrọ́ àwọn onígun ìgbéyàwó agbọ́dọ̀ ní àwọn méjèèjì tí wọ́n fẹ́ fẹ́ra wọn fa tí wọ́n pa sófo kó ní gbogbo ojú òṣìṣẹ́ wọn fẹ́ra wọn. a sì wọn kọ́ ó fi ẹ̀kẹ́ ẹja pàpà fẹ́fẹ́ yàwó báyìí kásálà yẹ fún wa torí wọ́n fi ń sí láwùjọ ọ̀dà. ìwọ làpá tí wọ́n ní kọ́ wá tó àwọn obìnrin pọ̀ àwọn ènìyàn ni wọ́n wá ní láti fi ọkọ̀ ọ̀dọ́gbẹ̀dọ̀. káfọ́ òsùmọ̀lù á rí yín o tilẹ̀ bá wa àwọn ẹ̀yìn náà wà bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ àwa láti wọ́n gba ìyọ̀ǹda lọ́dọ̀ yìí kí fẹ́ pa ọmọ ìlú fáfínà fún Abdullahi ọmọ mi àbábúrò mi. Kọ̀ọ̀lẹ́ ti ń gé bẹ̀rẹ̀ wọ́n máa dojú kọ bàbá ìyàwó rẹ̀. Sọ̀tì àti ìbẹ̀rẹ̀ ásìdù bẹ́ẹ̀ yàn. Sẹ́yìn gbádùn ọ̀rọ̀ mi yẹn dáadáa. Àti ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yàn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn yẹn ti gbà fáwọn ọ̀fẹ́ làwọn àtìyàwó. Ó fi hàn pé ìdàrẹ́ ti máa ń wáyé lójú àgbòyè tí wọn bá sọ tó wù ọ ọmọ fẹ lé bẹ́ẹ̀ ìyẹn ń àbá ìlú gbàgbà yìí ọba ọjà bọ lọ́dọ̀ rẹ̀ ọkọ sọwọ orí ìbàdàn múnú padà àbá ká béèrè pé tó wù ọ àbí òwù ọ ó ní kò wù tó nífẹ̀ẹ́ rẹ̀ olóhùn nífẹ̀ẹ́ rẹ̀ ó ń lọ tóun lọ jí níbo jíjí fẹ́ gbàdọ̀ àdúdù bò ẹni tó oníbẹ̀rẹ̀ owó òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àwọn òmùra wọn lẹ́jọ́kùn lẹ́lẹ́ mẹ́ta wọn mọ̀. yẹn lé títà wọ́n ti wúra wọn rẹ́ dìbà yìí àwa ti kóra wa dójú agbó àti dọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fàyàwó bu àbáyé kí ni gbogbo gbogbo ẹjọ́ rẹ̀ dára dẹ́ òṣù. àwọn òkú òsìlẹ̀ wa bẹ́ẹ̀ fatima yìí náà lọ́jọ́ ọmọ yìí afẹ́fẹ́ yọ̀ǹda rẹ̀ kó di ìyàwó fún ọmọ mi afákòrò rẹ̀ afẹ́gbọ́n mi ìgbòlá wọn bó ti tálá lójú kọ yàn bàbá ọmọ bàbá ọmọ bàbá yàwó bàbá yàwó náà wà sọ yìí pé ìwò tí bàbá yàwó fẹ́ sọ yìí ni wọ́n ń pè ní ìjọ bàbá yàwó sọ yìí pé mo fọ́ ọmọ mi fatima fún Abdullahi níyàwó. mọ̀rọ̀ ti rẹ̀ à ń ta kókó yìí kí lọ́nìyàn ọ̀bú ló tún á wáyé mọ́yá látọ̀dọ̀ ọkọ àbí aṣojú yìí. mọ̀rọ̀ ti rẹ̀ àfọwọ́ àtúntò sọ yìí pé èmi náà gba èmi náà gba Fàtímà máa yín ìyẹn ni pé mo gbà á wọlé mo yọdún sí i pépà àti ọmọ yín kọ́ ó ti dìyàwó fún ọmọ mi àbábúrò ní àtúnlẹ̀ akẹ́kọ̀ọ́ ìbí rẹ̀ lẹ́yìn ìgbà yẹn látọ̀ pé adé ọ̀jẹ̀ ìlú ẹ̀ǹtí ní ọjà àkọ́rẹ́ tó mọ wà bẹ́ẹ̀ níjọ tí wọ́n ń so kódà wọ́n sọ fún ara pé kọ̀rẹ́ ní báyìí mo wà ń bẹ́ẹ̀ níjọ tí wọ́n ń so fáfíìmù àti àfẹ́láyé pọ̀ ní ìyàwó àtọ̀kọ̀ láti fi ti náà sọ̀tẹ̀ àtàkùkọ ìsinmi ẹni béèrè sọdá yìí. bákan náà àlàyé kejì àwọn kankan bẹ tó jẹ aráàmù nínú ìgbéyàwó àwọn kan bẹ pé ìwọ ni agbọ́dọ̀ fẹ́ láéláé èèwọ àwọn kan bẹ pé ìwọ ni àsìkò kan ni ẹ láwọn obìnrin náà gbọ́dọ̀ fẹ́ láéláé ọtí ni wọn méje kan wà tó ṣe pé nítorí pé wọn jẹ mọ̀lẹ́bí ni láàbí nífẹ̀ẹ́. méje kan wà okùnfà kan lọ́fà tá a fi lè fẹ́ láéláé. Ẹ̀rí. Ìdí ìwọ̀nta wí okùnfà mẹ́ta la sọ fún mi wọ́n lè jẹ́ kí ìsúná rẹ ni ìjẹ́ alásùnmọ́ ìjẹ́ àná àbí ìjọ ọmọ yẹn. Ẹ wá láwọn èso ti kó jẹ́wọ̀ nítorí ipa jẹ́ àgbọ̀dọ̀ fẹ́ra wa ìyàgbọ́dọ̀ fẹ́ o. ìyá ìyá rẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ o ìyá bàbá ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ àwọn ẹni wọ́n ń pè ní usulul insan ẹ̀rí bákan náà ìyẹn gbọ́dọ̀ fẹ́ ọmọ rẹ̀ lóbìnrin wọ́n á ẹ mọ̀ pé wọ́n ní bàbá kẹ̀kẹ́ ti sọ pé a ah, ọmọ tó wù tọ́bọ̀ láti jọ yìí bẹ́ẹ̀ni kí ọba jẹ fẹ́ wúlò ọ̀hún kọ́ bí bẹ̀rẹ̀. ẹni pé bàbá tó rẹ̀ ti yí nìyẹn lọ́yẹ̀ fún ó wá sí ẹ̀gbá ń bíbà yìí lọ sí tó kájú wọn pẹ̀lú kí ni ọ̀rùn. ọmọbìnrin ní yẹn bí èèyàn gbọ́dọ̀ fẹ́ ọmọdọ́mọbìnrin yẹn bí èèyàn gbọ́dọ̀ fẹ́ ọmọkùnrin yẹn bí wọn bí èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn eléyìí náà ń pè ní fòrò àlìkíńsà nínú àwọn èèyàn gbọ́dọ̀ fẹ́ tó ṣe yí pé fífẹ́ tá a nífẹ̀ẹ́ yẹn nítorí ìfọ́jẹ́ mọ̀lẹ́bí mi òun là ń tíyàn sí àti bàbá jọ tíyàn àdíyàn ló gbé àbá nìkan lọ́pọ̀ àyàpọ̀ àdíyàn ló ti gbé ànìkan lọ́pọ̀ àyàpọ̀ àwọn èèyàn náà ń pè ní fòrò àyìn àtàwọn nínú àwọn ẹgbẹ́ àgbẹ̀rọ̀ fẹ́ sórí pé wọ́n jẹ́ wọn lẹ́bí ọmọbìnrin arákùnrin tó ń gbé yàtọ̀ abákan náà ló bí yẹn ọmọbìnrin arákùnrin tó ń gbé bàbá nìkan lọ pa àyàn pọ̀ ọmọbìnrin arákùnrin tó ń gbé yàtọ̀ nìkan lọ pa àyàn pọ̀ nínú àwọn obìnrin tó yàn gbọdọ̀ fẹ́ nítorí pé yẹn jẹ́ mọ̀lẹ́bí òun ni ọmọbìnrin àti èèyàn tó ti gbé ìyàtọ̀ àbájọ bí yẹn àbí bàbá nìkan àbí yà nìkan nínú àwọn tó àgbọdọ̀ fẹ́ nítorí pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí òun náà ni àǹtí bàbá èèyàn ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbábúrò bàbá rẹ̀ bọ́ àlọ́ ọ̀fẹ́ bàbá ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ àgbà ọ̀fẹ́ àwọn yẹn wọ́n pè ní sọ̀rọ̀ ẹni tẹ́ tẹ́yì ní agbègbè ti bàbá nínú àwọn ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ fẹ́ ọ̀hún yẹn ni àǹtí yéèyàn ìyẹn gbọ́dọ̀ fẹ́ àti ẹni tó jẹ́ àǹtí bàbá èèyàn ìyẹn gbọ́dọ̀ fẹ́ ẹ̀rí gbogbo àwọn ẹni ìyẹn gbọ́dọ̀ fẹ́ wọn yẹ́ẹ́yẹ́ ولله عليك ولا صم من وقاف النساء آية 23 الله من حرمت عليكم أمة على يقول رفايا عين أما بنية يقول رفايا يقول رفانتي أما يقول بابا يقول رفايا يقول رفايا أقول يا يقول يقول رفايا أما بالعرفوري àti arábìnrin ní ẹgbẹ̀rún fẹ́. ẹ wá aráàlú tó ti pé èèwọ̀ ni wọ́n nítorí pé wọ́n èèyàn gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbéèyàn tó di ìyàwó bàbéèyàn èèyàn gbọ́dọ̀ fẹ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá bàbéèyàn èèyàn gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá ìyéèyàn àwọn eléyìí ni wọ́n pè ní sọ̀rọ̀ jáde fún sóòlù òun lọ́wọ́ bá tó sọ́kùn ní sáà twenty two ọ̀yà. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء alẹ́ gbọ́dọ̀ fẹ́ ni tí bàbá yín bá ti fẹ́ rí wọ́n á rí pé bàbá rẹ̀ ìyàwó mẹ́rin lọ́fẹ́ sùn bẹ́ẹ̀ tó kẹ́yìn ẹ̀ jẹ́ kódà ọdún mẹ́wàá ló tún lọ́wọ́ ẹ̀ nígbà bàbá wa jáde láyé ẹ̀ kí ni okúkú mú ni kí ni okúkú mú ni àìrọ̀ ìyẹn gbọ́dọ̀ sún ìyàwó bàbá ẹ̀ lóko bí bàbá rẹ̀ ní òsì gbọ́dọ̀ sún ìyàwó o lè dá fífẹ́ tó ti tẹ́ rí padà mọ́ nítorí pé ọlọ́run níyà o. ìbàjẹ́ nìyà o tó fẹ́yàwó bàbẹ́ ẹ̀ ìbàjẹ́ ni aburú bẹ̀ ni ó tún aburú lọ́nà ìsọ̀yẹ́ kí yẹn máa sọ. bákan náà zọ́jà tó kéde ìyàwó ọmọ èèyàn gbọ́dọ̀ fẹ́ ìyàwó ọmọ èèyàn gbọ́dọ̀ fẹ́ ẹ̀rí ọmọkùnrin ìyẹn ni pé ìyàwó ọmọbìnrin yẹn bímọ ọkùnrin ìyàwó sẹ́mọ̀ yẹn bá ní ìyẹn gbọ́dọ̀ fẹ́ àwọn náà kò ní sọ jáde fọlọ́ wọ́n lọ́nà pé kí wà á nílò ẹ̀dẹ̀ lẹ́yìn. ibi àdìbàkàn náà alẹ́ gbọ́dọ̀ fẹ́ àlá ìlú ẹ̀bìnà ìbò àwọn ìyàwó àwọn ọmọ yìí ó lè fẹ́ fara yín bí. bákan náà ìyá ìyàwó èèyàn gbọ́dọ̀ fẹ́ wọ́n máa ní ẹkùn fúrẹ̀ fúrẹ̀ ọ̀pẹ́ mẹ́fẹ́ yà á. Ah! àbí kẹsàn-án fi ọ̀dà rẹ̀ fúnrẹ̀ fúnrẹ̀ ẹ mọ̀ fẹ́ yà ó mú ọ̀dà ọ̀dà ìyá ìyàwó èèyàn fún ọ. mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni ẹ̀rí ni a gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà ni ìyá àyà ìyàwó èèyàn gbọ́dọ̀ fẹ́ torí ẹ̀ náà kó ti bẹ̀rẹ̀ ọlọ́run gbọ́dọ̀ fẹ́ wa ó mọ àádú ní sáà ikú ẹ̀kú gbọ́dọ̀ fẹ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa dé wọ̀ ìròjáde láti làákúndé táwọn ti ta kókó yìí. فواء دخل بالسبب المحرم àwọn ọlọ́mọdé tó kọ́ àwọn ìta kó yìí kéèyàn gbọ́dọ̀ fẹ́ wọn mọ́. bákan náà nínú àìní déyà gbọ́dọ̀ fẹ́ òní bí tún sọ ìjà ọmọbìnrin tí ìyàwó rẹ̀ ti bí òdìbí ìfẹ́ nìkan wọn máa gbé sọ lọ́dọ̀ haramu ìyẹn gbọ́dọ̀ fẹ́ nígbà tó ní yẹ sọ wípé. láti. أزواجكم التي في حدودكم من نسائكم من نسائكم التي دخلتم بهن. ẹ àwọn ọmọ tó wá tọ́ lọ́dọ̀ yín lọ́dọ̀ yín tó ìgbéyàwó yín tẹ fẹ́ lé lóbi tó ti fẹ́ ti wọlé sọ̀yà rẹ̀ ẹ gbọ́dọ̀ fọmọ ìwà ọ̀ ẹ̀rí òfin dandan kó dàbí wọn wá gbé tọ́jà tó ìgbélé bàtà ọkọ̀ àárọ̀ yẹn náà lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ ọ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ ọ. ṣùgbọ́n ọlọ́run sàlàyé pé àyè lẹ́m tẹkùnú dàkàtó ìní. tọ́ ọba sì súnmọ́ ìyá ọmọ rẹ̀ ọ̀sẹ̀ ò lè fọmọ. tó ṣe òun wò fún ìyá fẹ́fẹ́ bó ṣe di jọ́kẹ̀ nìyẹn. ìyá bá rí ọmọ rẹ̀ wá fẹ́ wá gbàkà. a ah, sálẹ̀ yìí èmi ni ọmọ ẹ̀ ẹ̀ yìí ni ọ̀wọ́ ẹ̀ ti fi màmá nìyẹn. tọ̀gbọ́n bí ó sì nígbà tí yóò ti wọlé báyìí nígbà tí yóò nínú àwọn ìdílé ọgbọrọ fẹ wọn tún ṣe ó ṣe wọ yàtọ̀ máa lẹ́nu mọ́ra ìdájọ́ ó mìíràn obìnrin ọgbọrọ lọ sí ọkọ yẹ ọkọ ya rẹ kọlọ fẹ bákan náà àdìgbò lọ sí ọkọ ọmọbìnrin rẹ wàhálà máa ń ṣẹlẹ̀ káàkiri ìlà ìlọlọ àdìgbò lọ sí ọmọ ọkọ rẹ àdìgbò lọ sí bàbá ọkọ rẹ àwọn kan bẹ téèyàn tó gbọ́dọ̀ fẹ́ nítorí fún ìrìnàjò ọmọ yẹn ẹ̀rí àwọn ọba àdìgẹ ọlọsọ tí wọn yẹn náà náà lọfọ ẹ àkọ́kọ́ ìyá tó fún ni lọ́yàn ìyẹn gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà nìyá ènìyàn àtìyá tó fẹ́ nìyá àtìyá bàbá ènìyàn àǹtí téèyàn jọ ọmọ yẹn ìyẹn gbọ́dọ̀ fẹ́ ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ fẹ́ bákan náà. àwọn ènìyàn ní àwọn ẹ̀wọ̀n tó lọ́wọ́ ọba àdìkẹ́ ọlọ́dọ̀ ìgbà ọmọ ẹ̀ tukùn mi lẹ́ẹ̀sì àrùtà àdẹ́kù. àtàwọn ọ̀yà yìí torí ìyàlẹ̀ ni wọ́n bá fún yẹn lọ́yàn ní òfin lọ́yàn àtàwọn tẹ́ fi jọjọ́ mọ̀ ọ̀yà pé ipò níbi ìyàlẹ̀ wọ́n wá fún lábẹ́kúta ọmọ bẹ̀rẹ̀ táwọn tẹ̀lé kẹ́kẹ́ ló dá yàtọ̀ ní sọ́nà ọlọ́run àlọ́sọ́lá wọ́n ní gómìnà kan ti ń dọ̀kẹ́ rẹ̀ ọkọ àtìyàwó ọba sọ pé ìwọ àtìyàwó rẹ̀ ni mo fún yín lọ́yìn á ọkùnrin yẹn bá ọba ká sọ̀wọ́ ọdọ́dọ̀ àtẹ̀lé sọ́nà ọlọ́run àlọ́sọ́lá ó fi ìkẹ́ lọ́mà dé ní ìdílé ní àtìyàwó èmi àtìyàwó mi wò lówó fún wa lọ́yìn á ìjọ náà dìbò láti àti nígbà òsì wí bẹ́ẹ̀ bọ̀ àwọn ẹni tó ti gbé agbọ́dọ̀ fẹ́ pẹ̀lú súnà súnà ló di ẹ̀gbọ́lẹ̀ òun náà ni ọmọbìnrin arákùnrin tí yẹn ọmọ yẹn ọmọbìnrin arákùnrin tí yẹn ọmọ yẹn ẹni ọmọ yẹn bẹ́ẹ̀ náà ni àbúrò yẹn tí yẹn ọmọ yẹn bákan náà ni ọmọbìnrin tí yẹn ọmọ yẹn lọ́dọ̀ ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ wọ́n lẹ́rìí rẹ̀ táwọn ẹni náà ti dé wọ̀ nínú súnà òun ni wọ́n lè sọ ọlọ́run sọ́nà lọ́la àtàlà bàbá ìpè. Tùhárùmímọ́ máa tùhárùmímọ́ ìwé láàdá. Wọ́n ti kẹ́ rí ọyàn òun náà máa ṣe léwọ̀ irun tí ìbí máa ń ṣe ti máa ṣe léwọ̀. Nínú Hadith Abdullahi bin Abbas ọjà lọ sọ̀rọ̀ àdìgúnmọ́, wọ́n lè sọ ọlọ́run sọ́nà lọ́la àtàlà ọ̀sọ̀ nípa ọmọ Hamza. Ẹ ọ̀fẹ́ Hamza nìyí, wọ́n kú òṣìṣẹ́ ọlọ́run ọ̀bà ẹ̀gbọ́n bàbá ìjẹ́bí ni Hamza. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin kí là nẹ́bí sọ. ó ní kò lẹ́sọ̀ sí mi kí n fẹ́. nítorí pé ọmọ ọmọbìnrin arákùnrin mi tá a jọ ọmọ yẹn ni. sọ̀rọ̀ ni tí ìyẹn bá jọ ọmọ yẹn yẹn náà èèwọ̀ ni bó ṣe jáde pé ìyẹn jọ jẹ́ mọ̀lẹ́bí tó jẹ́ ọ̀tá gbọ́dọ̀ fẹ́ra wa. ẹ wá ráwọn kan fẹ́ tá a gbọ́dọ̀ fẹ́ dà sí ko kan. ẹ rí ilé kan fẹ́ tó yẹ kó a gbọ́dọ̀ fẹ́ ìyẹn ní bí a gbọ́dọ̀ fún wọn kọ́ ni a gbọ́dọ̀ fún wọn kọ́ ni ṣùgbọ́n tí ọ̀gá bá kú wọ́n lè fún ọ nínú. ìkejì èèyàn gbọ́dọ̀ fẹ́ sórí ìṣẹ̀lẹ̀ kan tó tẹ̀lé á parí ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó àtúnṣọ̀dá àkílẹ̀ ìṣàlọ́. ẹ wá rí ìta agbára fún ọkọ òun náà ní kéèyàn fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lóbìnrin wọn ò bá jẹ́rìn wọn ò bá tìjọ ọmú yẹn. ọba ìyàgbé yẹn ọta gbogbo méjèèjì pọ̀ àbúfẹ́ kan lọ́dún ní ọfẹ́ àbúrò lọ́dún ní ọdún tó tẹ̀lé ní ọgbọ́dọ̀ fẹ́ wo tọrọ ọ̀rọ̀ ọlọ́run ní sọ́tún nìta thirty three ọlọ́run ní. ọlọ́run ní ẹgbẹ́ ọ̀rọ̀ náà wo ẹ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lóbìnrin papọ̀ ẹ má bẹ̀ wò ẹ̀rí. bákan náà èèyàn gbọ́dọ̀ fẹ́ ọ̀fẹ́ yàní obìnrin ó tún wá fẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ mọ́ àbọ̀ ọ̀fẹ́ yà ó tún wá fàbúrò yẹ àbẹ́gbọ̀n yẹ mọ́ èèyàn gbọ́dọ̀ pápọ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dáadọ́ lórí rẹ̀ níbà yìí ni pé adìyẹ jẹ́ wọn àyà rún báyìí náà kó lè mọ̀ra sẹ́yìn ní làwọn fúnrin tó ti ìdáhùn máa dákẹ́rán lẹ́mọ̀ ẹ̀jẹ̀ àgbàláhùn àlìyẹ̀tàn sọ́wọ́jà tó kọ́ wọ́n ní káà náà wò pé kò ṣeé ṣe. tọ́wọ́ ẹ̀ bá lọ sọ pé kẹjọ ọkùnrin ìkẹjọ obìnrin tí wọ́n lè fẹ́ra ẹ̀gbọ́n òun náà ní ọ̀rọ̀ táwọn sọ̀tà lásán náà àdé tàbí ìrẹ́rọ́ ìpìlẹ̀ yóò ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ ní mẹ́tàdé wà mẹ́tàdá. a gbọ́dọ̀ fẹ́ obìnrin papọ̀ mọ́ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbákúrò bàbá ẹ̀ èèyàn gbọ́dọ̀ fẹ́ obìnrin papọ̀ mọ́ àbúrò yẹ àbákúrò yẹ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀. àti àdé tàbí ìrẹ́rọ́ sọ́lá ní sọ̀tà láńpọ̀ kí yàní ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábòrò bàbá rẹ̀. àbíkájú wa fẹ́ ẹ̀gbọ́n bàbá àbábòrò bàbá àlàbí àfihàn lórí ọmọbìnrin arákùnrin rẹ̀. àbíká fẹ́ obìnrin papọ̀ mọ́ àbúrò ìyá àdẹ́gbọ́n ìyá lóbìnrin àbí àbúrò ìyá lóbìnrin kátó wá pápọ̀ ọmọ bíntì ọ̀sẹ̀ ha ọmọbìnrin tàǹtì rẹ̀ bí àgbọ̀rọ̀ pápọ̀ àgbọ̀rọ̀ fáàgbà kátó wá fẹ́ kékeré papọ̀ mọ́ àgbọ̀rọ̀ fẹ́ kékeré káwá fẹ́ lórí àgbà ẹ̀rí ẹnu àwọn olùmọ́sí kò sí bẹ́ẹ̀ ẹ wá rí ìjọba nífẹ̀ ìṣesí kan lọ́fà àtàkì nífẹ̀ tí o tún parí oko obìnrin pé tó bá ti parí oko a lè ṣe kí ni o a lè padà fẹ́ dasìkò kálí nìyẹn náà òun lọ̀rọ̀ tó lọ́wọ́ sọ́dún sọ́dún lùbá kọ́rọ́ ayé ọgọ́rùn méjì àti márùnléní ọgbọ̀n two thirty five ọlọ́run wọlé àti àdìmú. ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pinnu ìgbéyàwó títí sí gbèdéke ìgbà tẹ́ni tí ń sopó yóò fi parí oko nígbà yẹn lẹ́sọ̀ kakoko pé a ah, mọ fẹ́ fi ọjọ́ lọ. ẹ̀yẹ́ ni pé tàsìkò kẹ́ni kọ́ kẹ́ sí sùúrù ìgbà yìí. aráàmù lọ́jọ́ kan lásìkò nígbà tí ń sopó lọ́wọ́ ọkọ̀ ẹsẹ̀ kù ní kì í parí. àbọ̀kọ̀ ẹsẹ̀ kì í kọ́lẹ̀ kì í sì parí oko lọ́dẹ̀ rẹ̀. sọ̀rọ̀ bó ti ń sin aráàmù ni ìgbà yóò ti parí. bákan náà ìwọ ló tún jẹ́ ẹni tọkọ ìyàwó ẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìwọ lòun náà ìwọ lọ jẹ fún láti fẹ́ obìnrin yẹn padà títí tọkọ mi ò dìde kí ni o tí o fẹ́ yàwó yẹn tí o fi wá pọ lẹ yọ ọsẹ wàá fẹ́ yí ni ká ẹ̀yìn sọ ẹ̀yìn pẹ̀lú ìgbéyàwó tó gbádùn ọ̀rọ̀ bó ti rẹ ìyẹn ni pé dàsìkò kan ni yọkàn ti sùúrù látẹnu o ti kọ ìyàwó ẹ̀ lẹ́ra yìí o ẹ̀kẹ́dẹ̀ kejì ẹ̀kẹ́dá ẹ̀wọ́n ti wá lọ fọ́kọ̀ọ́ mi yọ wá retí wọn tí wọ́n fi túkà ọba àjẹ obìnrin mẹ́fà fún òwúrò tó kó lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ń sùn ẹni tó wá lọ fẹ́ tó jẹ́ ọkọ ọ̀sán yẹn nígbà tí kọ́lẹ́ rẹ̀ dáadáa ìyẹn náà wàá fi bí ọmọ mẹ́fà yóò ní sùn tí ó fi di ẹ̀yìn ọmọ mẹ́fà yẹn ọ̀rọ̀ tí ń sùn yóò tún ọ ká ọ wọ́n padà wá túká yóò á fẹ́ wá fẹ́ padà fi nìkan ẹ̀hín ṣọ̀fẹ́ ẹ̀hín. ọ̀rọ̀ tí rẹ̀ tàbí ká sọ wípé sẹ́lómi ó fi fẹ́ pẹ̀lú ìgbéyàwó tó gbádùn nígbà yẹn lòun náà tó lẹ́tọ̀ àti fẹ́ padà tí wọ́n bá túká yéésù òun ni ọ̀dà wọn rú o. Wọ́n lọ rọ́ lọ́nà tọ́lọ́ nípa ìǹtọ̀n lẹ́kọ̀ọ́ ha. Ẹ̀dọ́ bá kọ́ lẹ̀. Wọ́n fi kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán, kò lè fẹ́ padà mọ́ títí tọkọ mi ò fi fẹ́ pẹ̀lú ìgbéyàwó tó lálàáfíà dáadáa tí ó sì dọ́dọ̀ rẹ̀ wọ́n á pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n á túká onílọ́dà wọn ró wọ́n á lóun fẹ́ padà sọ́dọ̀ ọ̀pààrọ̀ látọ̀dọ̀ ọkọ̀ ọ̀sán tí wà lágbà. ẹ̀rí nínú àyè tó ṣe pé èèyàn nífẹ̀ẹ́ nìyẹn dàsìkò kan nítorí ìṣẹ̀lẹ̀ kẹtọ́fẹ̀ òun náà lẹni tó gbé kẹsàrọ̀ àbúlóbìnrin èèyàn nífẹ̀ẹ́ sí tí ó fi parí iṣẹ́ ọmọ lọ́lọ́ ṣe kọlọ́kọ́ ti yẹ nígbà yẹn lọ́wọ́ tó ṣe igi rẹ̀ àbí sẹ́ hajj lọ́lọ́ ṣe tó ṣe sàhálù kọlọ́kọ́ ti yẹ sì níbi ìsàlámù yẹn nígbà yẹn yóò tó ṣe. nínú hadithi Uthman rọjà lọ́sàlá wọn dáadáa ju ìṣẹ́ ọlọ́run sọ́lọ́ láàṣálá sọ́lá ìṣe. wọ́n ti sẹ́rẹ̀ tó gbé ìsàlámù fóun fẹ́ fi múra àti hajj kò gbọ́dọ̀ fẹ́yàwó àgbọ̀dọ̀ pàbí ikú kódà kò gbọ́dọ̀ gbófin sọ̀rọ̀ èèyàn máa rí àwọn ibi tí ó wú yẹn dáadáa o ìgbéyàn ní sùúrù dásìkò kan mọ̀bọ́ síbẹ̀ àdìsí wà ní sọ̀hìn mùsùlùm. bákan náà ìwọ ló tún jẹ́ kí kéèbèrè kọlọ fẹ́ obìnrin sọ́jọ́ mùsùlùmá ilé táwọn ọmọdé ìwé táwọn òbí ẹ̀ nípa ẹ̀rọ kẹ́mi ní àtúmọ̀dé tí wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ ńkọ́ nífẹ̀ẹ́ dayọ̀ dayọ̀ bò ní dayọ̀ ló kọ́kọ́ dayọ̀ àbídàpọ̀ ẹ̀rí ṣé wọ́n فلرى الله طلاق عجبه ولا تنقص المسلمين حتى يؤمنوا ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ fa ìyàwó fún ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n á fi nígbà lọ. àwọn ọ̀daràn bàbá ọmọ mi nì aláìní yóò fi ṣe káwọn aláfa. bọ́yá yusuf tọ́lá nẹ́bí yusufu làwọn ẹ̀ ń jósẹ́fù lọ́dọ̀ wọn àpò ah! ah, lè ó jìbì. àwọn náà bàbá tó wọ́n pọ̀ pẹ̀lú àlọ́bọ̀ bá rí kí ọlọ́ọ̀bá lè fi gbogbo ọ̀rọ̀ nínú nìka yusufa àti àwọn bá kíkà kọ́ lè fi gbogbo alánìka yusufa ọ̀sẹ̀ ha padà mi. ọgbọ́dọ̀ wáyé láéláé ẹ bá ti ẹ wá fa ọmọbìnrin yìí fún ìgbèrè àti àyẹ̀wò nínú táwọn kìrìtì nínú ìgbésẹ̀ lọ sọ àti nígbà yìí sọ́ọ̀tù bàkọ́rọ̀ ọgọ́rùn-ún méjì àyà àti mọ́kànlélógún. bákan náà nínú ìyẹn ni pé fífi àsìkò ní o lè jẹ́ lẹ́yìn ọdún kan ìgbésẹ̀ ọlọ́ọ̀bẹ ní sọ́tọ́ ọgbà ìsìlámù náà èmi mọ bí ti ìdìfẹ́ mọ́ ìmọ̀lọ́ bá ti gbá ìsìlámù ti fẹ́ náà mọ́lọ́ wá dé lẹ́yìn ọdún kan lóhùn ti gbá ìsìlámù ọ̀pá fẹ́ẹ́ fẹ́ẹ́ dàsìkò kan èyí sàrà àbùláyé láyé inú èyí ló fi jẹ́ haram òun náà ní ọkùnrin lọ́jọ́ mùsùlùmí ọgbọ́dọ̀ fẹ́ káfíra wọ́n ti dáná fẹ́fẹ́ wọ́n làwọn tí wọ́n ti ẹ̀sìn ẹ̀yìn kúlù wọn à wàtàlí ìyá ẹ̀ọ́sẹ́ mọ́ ó ti lẹ́nu wọn fẹ́ yàtọ̀ sí àlìkìkà àbí ìyá yàtọ̀ sí èyí tí ń sápẹ́ ọmọ ẹ̀kọ́ lè fẹ́ ìwọ́n tọ́jọ́ kùnrin lè fẹ́ irú ọjọ́ òní ní wọ́n wá dí ìsìn wọ́n lọ sí èmi ṣùgbọ́n tẹ̀ ní wọ́n máa máa jáde náà yọ máa pàtẹ́wọ́ nínú ilé rẹ̀ yọ máa pariwo mẹ́ ọ̀gbọ́dí rẹ̀. láti wọn bá ń ṣe jẹ látúbà àkùn náà máa ṣe jẹ nígbà yẹn náà ìyẹn nìkan nìyẹn lè fẹ́. tọ́rọ̀ ọlọ́run gbọ́ ibẹ̀ wọ́n láti ń kí olùmọ̀ṣẹ̀ríkà. alẹ́ yìí ni ọgbọ́n ọ̀sẹ̀ bọ́ láti àlérò àwọn kiri yóò ní ọ̀sẹ̀ bọ́ ní wọn ṣùgbọ́n yẹn lè fẹ́ yẹn torí ẹ̀sìn lọ́yọ̀ wọn lẹ̀ fẹ́ lè fẹ́ yẹn ṣùgbọ́n kí yẹn sọ̀rọ̀ àwọn mùsùlùmí pọ̀ o ẹnu ọ̀gbá kásọ̀ páyà yóò ṣiṣẹ́ o ó sì wo rẹ̀ dáadáa pé tọ́ tẹ o tí ò ní yọ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn di kájẹ̀lá lè rí náà àwọn sẹ́là tí wọ́n ṣe bẹ́ẹ̀ ìdẹ̀ yí wọn lọ́wọ́ ṣùgbọ́n tó tí wọ́n tẹ o tí ò ní yọ lọ́wọ́ gbogbo yẹn náà wàá ti ṣàkíyèsí ẹ̀ dáadáa ẹnu wa ọ̀gbá láéláé nípa àdìsẹ́kìlì ọ̀ àdìsẹ́kìlì ó láwà tá a jẹ́ mùsùlùmí àdìsẹ́kìlì ó lóbìnrin sí àwọn ọkùnrin káwa fẹ́ obìnrin sí yó. ẹ ẹ gbọ́dọ̀ fẹ́ lóbìnrin tí wọ́n fi nígbà tó. kọ́dà ẹrú gan ó lóore fún yín ju ọ̀ṣọ́gbọ́ lóbìnrin lọ ṣùgbọ́n ọlọ́run tó jó yọ ayé bí àgbà fẹ́ àwọn ọkùnrin yóò yẹn ti ń sáfẹ́ àtàwọn jíì ولرى الله نصف المجيدة أي لك صلوا لي والمحضرات من الذين أوتوا الكتاب من قبلكم نرجع على محصنات من الذين أوتوا الكتاب من قبلكم أعطاكم قراءة عجوي ẹ̀tọ́ ni wọn ẹni fáwọn ìyàwó wọn ẹni fẹ́ wọn dáadáa ẹni fáwọn ìyàwó wọn wọn bá filẹ̀ àbí káwọn ìyàwó gba islam bákan náà yẹn ní pé dàsìkò kan tó bákan náà nínú àwọn nǹkan tó dé wọ̀ òun ni pé ọmọlúwàbí mùsùlùmí ọgbọ́dọ̀ lọ fẹ́ ẹrú lóbìnrin tó jẹ́ mùsùlùmí àti tí bá ń páyà gbèrè lógún tọ́lá àwọn ọmọlúwàbí tó gbà fọ́lọ́hún náà wà tó yẹ kó náà fẹ́ kí wọ́n jọ jọ ọmọlúwàbí kọ́ má ti pé yọ máa ẹrú yẹn lùkù àyàfi tó bá ń páyà gbèrè lógún kò sì ní agbára àti san owó ìfẹ́ǹfẹ́ ọmọlúwàbí mọ̀rọ̀ ti rẹ̀ nígbà yẹn ó lè fẹ́rù tó jẹ́ mùsùlùmá. òun lọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ ní sátidé sáà twenty five ọlọ́run ní. ومن tí ọba lágbára dúkìá ọrọ̀ láti fẹ́ àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọlúwàbí náà àwọn onígbàgbọ́. ها ومما ملكت أيمانكم من فتياتكم المؤمنات ajá pípa ilé fẹ́ nú àwọn ẹrú lóbìnrin yín náà nìyà káyà yẹn fi parí pé záàlì kalimọ̀ ní káṣí alẹ́ ànẹ́ta ní nkó eléyìí dáwì ọjẹ́ tẹ́ni tó bá ń páyà bèrè nù yín o bákan náà èèwọ̀ lọ́jẹ́ fún ẹrú tó ti pé mùsùlùmí lòun kọ́ wá lọ fẹ́ ọ̀gá rẹ̀ lóbìnrin <laughs> ẹ ọgbọ́n bìnrin yẹn ní ọ̀pọ̀ àrà máa fún láìlà àìlèlà wọn lè làwọn olùmọ́kò sí torí kí ní ò lè rọrùn láíláí. ọkọ̀ yìí ò ní wà nípò ọkọ̀ abẹ́rẹ́ òun ni ọ̀sọ̀ ìgbà tó bá wù ni ọ̀sọ̀ pé ẹ mo ní ìdí ẹ̀mí mi ọba kọ̀ tó bẹ̀ kó ti kó ní ọkọ̀ kọ́ ni ọ̀sọ̀ ta ọ̀gbẹ́ nù. ṣé nítorí pé àjọ afẹ́ra wa ló ti nímọ̀ pẹ̀lú lọ́jọ́ tó nílẹ̀ làbóbìnrin òun ibẹ̀ ń tẹ̀. ó dẹ̀ ní bí ọ̀jọ́ tó wáyé pé àwọn obìnrin tètè lo òkè máa ń fún ní owó díẹ̀ yẹn ó lè wí bẹ́ẹ̀ fún un wọn lè gàdí sọ Eh, fẹ ẹ àbú àtìlá mo ní kí n pè é ní gbélé wa náà ọba ní mo wà ní kẹrìndì ẹ mo fẹ́ kẹ bá lọ sí lábẹ́ wa kẹra tomato kẹra àgbọ̀sà kẹra kìnní ẹtùmọ̀ abala ọjọ́ ṣùgbọ́n wọ́n yóò fẹ́ bá ara yẹn ẹni kó dé ìtújọ dáadáa ẹ rí tó jọ wà á ti sá ìwò bí sábà sọ́kọ́ lọ jẹun ìwọ ni tọ́rọ ènìyàn ní rọ́kọ̀ sí. bákan náà ẹni tóun náà jọ̀gà ìwọ lòun náà jẹ lọ́jọ́ fóun náà kọ́ lọ fẹ́ ẹrú rẹ̀ lóbìnrin torí pé kò ní ṣe dáadáa bákan náà nínú àwọn ìlú tó gbéjà ìkó kan ní láàrin gbọ́dọ̀ fẹrẹ ẹni òun náà láṣẹwó ẹ fẹlẹ mi lè sọ pé aṣẹwó lòun láì fẹlẹ mi lè ti máa ń lọ sí sáréwà tẹ́lẹ̀ àwọn ìtẹ́ẹ̀lì yẹn ó ti ní aṣẹ́wọ̀n kan tó fojú sùn ìlú tó ìlú gbogbo àtọ́ba lọ tó bá fún bó bá yíra lẹ̀ fún báyìí ẹyọ kẹjọ sọ kàdúrì ẹ̀ ó ti wò sùn pé aṣẹ́wọ̀n yà àdúgbò fẹ̀ yẹn ìṣòro ń gbádùn rẹ̀ púpọ̀ jù ṣé wọ́n ní ìyẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ láti kú kàn kí láti kó díẹ̀ wọ́n ní pé a ti àfẹ́sọ̀rọ̀ tí a fi stọ́ọ̀pù kó wọ̀ sí ti àfẹ́wọ́ one two yọ wá sàlẹ̀ jù náà ọ̀dùkẹ́tì rẹ̀ yọ sàlejò náà àlejò yẹn ni wípé yọ dàgbére gbogbo rọ̀ṣọ̀ ọ́ ti dáhùn sí yẹn kó sí láyà yóò ti yóò ti fi máa fẹ́ sọ̀rọ̀ kí ni o ti fi gbé dànù yóò ti máa wá sa ọ̀dọ̀ ìjẹ́lẹ̀ tó lálàáfíà. ọ̀bọ̀n ti rẹ̀ tó dàtìkù kí wọ́n fi pé méjì yẹn gbọ́dọ̀ parí ọba ìpàtẹ́wọ́ náà lọ padà sí kí ni lọ́lọ́ọ̀fẹ́. ìwọ́n mọ̀ wá túmọ̀ pé afẹ́wọ́ kárù ọmọkẹ́ fún yẹn wá ni ó lè jóbìnrin tó ti ṣe gbóró òun ló wù ẹ́ ọba túbá àwọn ọ̀sẹ̀ no no no no no no no ẹ fẹ́ẹ́ ní kí o ti débẹ̀ rí ni àkíní gbogbo fúlẹ̀mù ẹ pẹ̀lú yẹn ọ̀dà kí ni wá ní wá àti náà ṣe pé kéèyàn bá ságbèrè wọn alhamdulilayi ó ti sọ̀pẹ̀ bó láti mọ̀ pé nìyẹn ti sọ̀pẹ̀ àwọn onígbé àwọn ìdàrẹ́ tọ́jọ́ máa ń tẹ̀ra nìyẹn wọn náwó sí oní náà mi ò mi ò ṣe gbóró kẹfẹ́ wọn láti kí o sí kí ẹ wá àwọn yòókù adájọ́ máa ń fi ní ẹwà kan kọ́lọ́ńkọ́lọ́ àwọn ẹgbẹ́ bó bá yẹn ti rẹ̀ ó tú bá nìyẹn ló ti ṣàlejò kan. ilé yẹn náà èèyàn náà èèyàn ó tún ṣàkíyèsí abala rẹ̀. sọ sọ níparí àwọn tó jẹ́ kìtà bí ìyá yẹn òun làwọn ẹni tí wọ́n sọ àtàwọ̀rọ̀ àti bẹ́ẹ̀ gbọ́dọ̀ fún àwọn ní sẹ̀rí àsọ yìí pé a lè fẹ́ wọn. sọ àdùn báyìí ní iṣẹ́ ọlọ́ọ̀ àwọn àtẹ̀síwájú nípa ọlọ́gbẹ́yàwó náà ni o.

àwọn méjì tó ṣe tí ó ká sọ bàdá àti lọ́gbọ̀n lójú mi bẹ́ẹ̀ ó gbó bídà àti ànábì mọ́mọ́ ìjọba báyìí ló wà láàrin náà bídà àti ọ̀pá tí bẹ̀rẹ̀ sí àti wà ní sápò ní ìlú tó sáré lórí mo ṣe kéré ṣe ṣe ọdún oníwà láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbà. Thank you.

ọ̀hún ìlú sọ pé lọ́wọ́ níyàwó wa tí o máa lọ jẹ ìyàwó ara ṣe tó wá sí ra ìkó máa wá máa ọ̀nà òbí náà láti ṣe ìyẹ̀wò fún mi kọ̀ ní ṣùgbọ́n ọ̀gbọ̀n tó máa fi hàn lọ́wọ́ láti ọ̀rẹ́ tó wá ní. lẹ́yìn tí èyí pé àwọn ọmọdé pé wọ́n ti yàrá láì lọ́ta kó ti dá ní àjọ yìí ẹ̀ àìsí ẹ pé iṣẹ́ ó lè sùn ó ní òun máa ti máa pẹ̀lú ìgbà. a máa wọ àwọn òbí ìgbà kúta sí i. lọ́dọ̀

Àlékún sàlámù. ọmọ ẹ̀yà ẹ̀fẹ̀. Ṣé ó kà sí ó láti láti ẹ̀ tó tún ní ilé ń tètè náà? Òní náà tó Nípa tí bàjẹ́ tó wá dàbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí ẹ sọ níbi ìgbà ìgbé ìmọ̀lẹ́rìí ìyá ti àyẹ̀wò láwọn àríyàn ọkùnrin àbóbìnrin. so olówó yín tí kò wá ń ṣẹlẹ̀ yìí ti yìí so ó ṣe máa ń dàbí ẹgbẹ́ láàárín àwọn òbí ilé ní ìpínlẹ̀ lórí pé ọ̀rọ̀ pàpọ̀ ó bí ọ̀rọ̀ láàárín àwọn èyí. so tí orúkọ bí ẹni kọ́ lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ ìwádìí alákọ̀ọ́kọ́ lọ́kọ́ ti yẹ kò lè rìn ó sọ ọ̀nà náà wọ́n fẹ́ sí orí yẹn pé kò sí olórí wọn bẹ̀rẹ̀, tó ẹran yọ̀kọ̀ ọjà ẹran tó bọ̀

还我刷单子呢。 تتضمن الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ẹ̀rí béèrè alákọ̀ọ́kọ́ a ti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọdún ẹbí fẹ́ awi nígbọ̀ra ní Islam ò ní gbèdéke sí ìní ọjọ́ orí tí ó wà láàrin ọkọ àtìyàwó bàgbàlagbà ti lè fẹ́ àgbàlagbà lọ́kùnrin ó sì lè fọmọdé kódà ọmọ òòjọ́ àríkan náà wọn sọlọ tó yẹ kọ́kọ́ ọmọ òòjọ́ ó sì sọ pé òun ó jogún rẹ̀ yóò jogún òun káwọn bá kú káwọn bá kú fún káàtó ara wọn èmi dé èèyàn kàn ní sùúrù fọmọ yẹn tí ó fi tó bá ti àṣepọ̀ lásán. eléyìí rí lẹ pẹ̀lú ayáàlú fún àná o ẹnì kan máa ń gbọ́dọ̀ fún sọlá ẹ ọlọ́run ni wà lẹ́yìn yẹ ìsúná mìíràn àfẹ́yẹ́ àwọn obìnrin tó ti ń gbé wọn ti kí wọn ti já kan fún ọ̀tá àlejò wọn kí lọ́lọ́run pe ajá lu wọn sàlásàtò àṣìkò a oṣù mẹ́ta yìí wò lè yẹn máa kà ya arúgbó kò kọ́ lẹ̀ tó kí n sì yàwó ẹ̀ ní ya arúgbó dẹ̀ kò sálejò mọ́ yẹn ni pé wọ́n lẹ́ ẹ́ yẹ ìsìnàmínà màkìrì àìdènà tẹ́bi tó tẹ́ẹ̀ bá ń ṣe àbí yóò ṣe ni àbí yóò ṣe ni sẹ́sẹ̀ àbí kò ní ṣe ni oṣù mẹ́ta ló fi sílẹ̀ nígbà tó bá ti sí ni ọ tẹ̀ bá kọ̀ ọ́ lẹ̀. lẹ́yìn oṣù mẹ́ta báyìí ó ti kó olórí rẹ̀ nìyẹn ìyá yẹn lọ sí kí ni ó lè lọ fẹ́ lómi ìpadà. mo rọ̀ bọ́ bí ẹ̀ǹtì ọlọ́run wá tó wá pa pọ̀ pé wọ́n lẹ̀ ẹ́ lám yẹ hẹ́ẹ̀kù kí sọ́tù sọ̀lẹ̀ ayẹ̀lẹ̀ kẹta àtẹ̀tẹ̀ àtàwọn obìnrin tó ní fáwọn ọ̀sàlejò rárá rárá kò sí wọn láyà yẹn ń sọ fún ọdún pé ọmọdé òun èyí tí ìsàlejò ọwọ́ afẹ́ fọ́ọ́lẹ̀ oṣù mẹ́ta ń tẹ̀lé sọdí ẹbí kò ní kó ní gbọ́dọ̀ kó ní mẹ́fí sàn àkọ́kọ́ ọ̀sẹ̀ kìkì èdè sì kẹ̀kẹ́ tẹ́lẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta báyìí ọkọ̀ lẹ̀ yọ lọ. tó àyà yẹn ó kíá wòdó àṣàmùsí ìrọ̀bí àti nàhàrọ̀ ó kíá gidigidi fífi àníṣe kò sí gbèdéke pé gbèdéke kaba ẹni tí wọn bá jọ kọ ọyẹ kọ dàgbà ju mi lọ rọ ọkàn ìjà sí pé máa ń da lọ́pọ̀lọpọ̀ ọgbà tọjú orí yẹn bá súnmọ́ra wọn nípa àwọn àǹfààní kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà ọ̀tàkù rẹ̀. ọ̀rọ̀ díẹ̀ sì obìnrin lè dàgbà ọkùnrin kéré wọ́n bá ti nífẹ̀ẹ́ ara wọn. ẹ ojọ́ kan sáà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́ mọ́ ọlẹ́ni lọ́bẹ̀ ìfẹ́ ọmọ àìmọ̀ kálẹ́ńdé ọ̀fẹ́ ọmọ àìmọ̀ tó dọ̀ wọ́n wà ní sẹ́nà. zẹ́dùn nù harisa ni èmi ọ̀fẹ́ ànẹ́bí ti sẹ́gbẹ́ zẹ́dùn nù harisa ọ̀jẹ̀ lọ́ọ̀fù tàrà á ní. kátó afẹ́fẹ́ ọmọ àìmọ̀ nì nínú àwọn ẹni tó tọ́ ànẹ́bí ni wọ́n ni wọ́n wà bẹ́ẹ̀ ti máa ń ka nù sí rọ̀ọ̀lì lọ́ba ní lẹ́lẹ́ lẹ́yìn fágbára àgbà ẹ wá rí ààyè dùn kankan nípa pé kọ̀díjà ojú ànẹ́bì lọ pé ọjọ́gójì ọjọ́ ànẹ́bì jẹ́ twenty five àwọn àfáàní kò rinlẹ̀. pé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ súnmọ́ jù òun ni ká sọ pé kọ̀díjà jẹ́ twenty eight years ànẹ́bì sọ̀lọ̀ àtẹlẹ àwọn jẹ́ kí ni ọ twenty five years ìyẹn ló ti fẹ́ súnmọ́ púpọ̀ jù. ọ̀rọ̀ bó ti rẹ̀ yẹn sì èèyàn bá wá jẹ́rìí jẹ́mi ìṣó yẹn yẹn pé àkágbàlagbà lọ́kùnrin lè fọmọbìnrin kékeré òun náà ní bá nàbí sallallahu alaihi wasallam ni wọ́n ti fẹ́ Àìṣà radiyallahu ta'ala anha ẹ wọ orí ànábì bí wọ́n ti tó wọ́n ti fẹ́ Àìṣà kọjọ ọdún mẹ́sàn lọ́gbà ọdún mẹ́sàn-án jọ wá jọ ṣe tọkọ ọmọ yẹn àdúgbò ọmọ kẹlẹtọ àwọn adélò rẹ nígbà tí ọmọ rẹ fàtọ ọmọ ìfẹ́ gbèdéke bẹ́ẹ̀ tọ́jú orí yàrá súnmọ́ra wọn ní sábà máa ń ṣèrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ kẹta yẹn mú wa pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sàhábà ní àwọn afáwọn ọ̀gá kiri àtàwọn míì wọ́n ti tàkọ́ńtà àwọn afáwọn fẹ́fẹ́ pàápẹ́ mọ̀ táwọn sọ̀tàlá ọ̀gbàgbà ah, nínú ìfìlẹ̀ síra wọn díẹ̀ ọ̀jọ̀ á lè fi sànẹ́bì wé bó ti ń sìn bàbá gbogbo ayé làwọn bó ti ń sìn pé bàbá darí ọkọ rẹ sì wí ní àbí ọkọ rẹ sì ẹni pé àwọn olùmọ̀wé ayà pé àwọn ọyà wà nẹ́bí fún mahasid mọ̀mìnì nínú tẹ̀síìrì wọn ni wà wá abúrò ajábípa tẹ́bì gangan wọn ni bàbá gbogbo tó wa kò síbi tí wọ́n gbà nẹ́bí ti jẹ́ ọ̀wọ̀ àti ọmọdé àtàgbà gbogbo ẹ̀ lọ́wọ́ ajá pé nígbà tí àlè yìí padà sọ pé òun fẹ́ẹ́ fẹ́ fàfímà ọgbà ti àlè. tó obìnrin lè kéré tọkùnrin kéré lọ́wọ́ ẹ bá gbàlagbà kan náà lówó tó òun fóun fẹ́ fọmọ èké kò lè fẹ́. ìgbà ọmọ kékeré yìí ni ó lè mójútó òun dáadáa kò sí wàhálà. ẹ wá rí inú béèrè lójú àbíbá wọn ni ẹni tí ó kẹ̀ pé kọ̀ sọ́jú orí mi àfẹ́yàwó kò sí pọ́tú báyìí lóòótọ́ téèyàn bá lọ́mọkùnrin lọ́pọ̀ ó sì lè jẹ ọ̀kan náà èèyàn fẹ́ kọ́ sáàgbèrè kí lèèyàn lè fi ràn ẹ́ èèyàn fẹ́ yàwó fún mi. asaru kan wà ìyá abdullahi ibn abbas ọ̀rọ̀ ọ̀kà làdúgbò wọn ni yóò kéde fún àwọn ọ̀rẹ́ gbà ẹni wọn bá ní ìdíyàwó nù yóò jẹ gbọ́ kọ́lẹ́ ni wọ́n bá ti zìnẹ́ mímọ́ni rẹ̀ ó dínkù kódà yóò dínkù tí ò ní kún kẹta mọ́ àti mímọ́ni lè dínkù tí ò ní kún kẹta mọ́ ìyàn fẹ́ yàwó fún káwọn náà kọ́ sí bàbá Imam Muhammad bin Abdul Wahhab rahimahullah wọn ni wọn lálágbára báyìí bàbá wọn fẹ́ yàwó fún wọn. ìkẹ́ ó ti bàlágà báyìí ọ̀yà gbá yàwó wọn kò bá rẹ̀. káàtẹ̀ láwọn òbí ẹ̀ ní ṣe ìkàbẹ́ ìkẹlẹ̀ pẹ̀lú àwùjọ tí wọ́n wà tọ́jọ́ wà wọ́n bí nínú gàdá lè fi ọmọ wa lọ́wọ́ ni káfíà ọ̀hún lásàkì. tọ́ wọ́n láwọn ọmọ sùkúù wa ni àwọn pé òun ọ̀lágbára láti fẹ́ yà ó ìnáwó yìí ò sí ẹ bóun sì lè máa fi ìsinmi náà kọ́ máa fi ọ̀fẹ́ rárá rẹ̀ kátó omi jáde àgbèrè ẹ̀rí lórí rẹ̀ òun náà ni aya tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn onígbàgbọ́ òdodo pé kọ́ọ̀dì àfúlà àìmọ̀mí ni wọn ọlọ́wọ́n wá ń ròyìn wọn lọ pé àwọn lẹ́dínà على فروجهم حافظون إلا على أزواجهم وما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن مضى وراء ذلك فأولئك هم العادون ìyẹn gẹ́gẹ́ mo ń lọ bẹ̀. ibi àwọn tó ti pé àwọn tó jèrè náà àwọn nígbà gbòdò àwọn tó sábẹ́ wọn ìyàwó wọn lọ́ máa ń lò ó tàbẹ́rù ni wọ́n á lò ó fún àwọn yẹn àní fún wọn wọ́n yẹn sẹ́ni àbò. ṣùgbọ́n ìtọ́ bá tún lọ ọwọ́ náà mí ọ̀nà ẹ̀mí ìyẹn náà ni kéèyàn máa fàtọ̀ àti lóyìn táwọn obìnrin míì ṣe wọ́n lọ gbé kùmọ̀ yọ máa kì í bára àbí kọ́ lọ mú káńdù kọ́ máa kì í bara kó ní tẹ̀wọ̀n lọ́rùn bẹ́ẹ̀ yẹn náà. ẹni yẹn ti kó sábẹ́ àyà yẹn gbọ́mọ̀ ni bùtọ́ kọ́ wà rọ àdàlẹ́ ẹni tó bá tún lọ wá nǹkan mí sí ń bẹ lẹ́yìn gbogbo dáadáa àtẹ̀yàwó àtẹ̀rú. fàkùlẹ̀ ìka òmùlẹ̀ àádùrù àwọn yẹn kọjá àlà ọ̀daràn ni wọ́n alágbèrè ni wọ́n. mọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ́nìkan wà ní ọmọ ìyàgbẹ́kọ̀ọ́ àwẹ̀ náà ní kọ́ máa gbà tí ọba ti gba àwẹ̀ fún tí ọba wa ti ń gbà ìrùn lọ́mọ ó tún lọ́ọ́ wá sẹ́kùn sẹ́kùn sí lágbára àti fẹ́yàwó ni. wọ́n ní kíkẹ́ bí wọ́n ti máa ń sọ wípé kí ìbá máa fẹ́ òní ìdàtí lọ́wọ́ sí òní ìdàtí wà nínú wọn ó pèsè ọ̀rọ̀ ìṣòro orí ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ẹ̀rí jẹ́bi tó ti ń bẹ lọ àwọn yẹn bá fi wọ́n fi gbogbo wọ́n ti ranù pẹ̀lú ìṣesí yẹn fa tí ọba rí bẹ́ẹ̀ ni nígbà tí Abdullahi ibn Khunayy tọ́jú ọkọ ah, Hafsa ètò ọ̀nà ọ̀yọ́ lọ́ọ̀fù tààrà àdúgbò nígbà tó jáde láyé ìbí sòòtì táwọn sọ̀tọ́lá ní ọgíbàtì tọ́kàn mú yọ́ máa yọ́ máa fẹ́ lọ nígbà ìwọ̀n tí wọ́n mọ̀rù sí wọ́n mọ̀rù gẹ́gẹ́ ní fi wẹ́lọ̀ ṣé ẹlẹ́sìn ọ̀yọ́ wọ́n mọ̀rù ó sì mọ̀ ọkọ̀ ẹ̀ jáde láyé wọ́n fẹ́ rì báyìí tó nípa bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ nítorí láàdìká hà ìlà ìwàlẹ̀ yìí tá a kà fún wa yẹn kì í ti pẹ́ ni tó ti fọ́kọ abẹ́ni tí ò ti fọ́kọ rí nìkan ní báyìí gbogbo òbí ìyàwó ní ìdíkìní ọ wọlé ẹjọ́ ìdálákòóso ọkùnrin láwùyà ẹjọ́ fà pọpọ. wọn ló ti ṣẹlẹ̀ sí anes ló fẹ́ kóun lọ padà jẹ ẹni tó fa ìyá rẹ̀ fún àwọn ìjọ ìta irú ẹni tó bá ti bẹ́ẹ̀ kọ́ lọ sùn bá wọn àbàjẹ́ pàlàpàlà ni ọ̀kọ́ lọ́n kó fi bẹ́ẹ̀. nínú béèrè tó fojú wa níbàyí wọn lẹ́nu kan bí fs mi a sì ní alẹ́ lọ́ọ́ sàyẹ̀wò ẹgbọ́n mi yé dáadáa mo ọ̀sẹ̀ tán èyí sàrọ̀ ọ̀gbọ̀n ní sísàyẹ̀wò ṣùgbọ́n sẹ̀ríà ò sí wá lójú kòkòrò rẹ̀ tó di ẹ bá ti mú bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹnu méjì làwọn olùmọ̀ pín sí mbẹ́ ni fi sọ pé tọ́bí ti lè ṣẹlẹ̀ tọ́ lọ ṣàyẹ̀wò ó lòun ti ń bẹ́ẹ̀ o tọ́ba wa lè dúró lọ́ra àmọ́rọ́ àyẹ̀wò yẹn ń jèló lóòótọ́ àwọn yẹn sọ pé tó nínú rẹ̀ lọ́wọ́ dáadáa tọ́lọ̀ fi ti fún alásìkò yìí nìyẹn nínú àwọn dáadáa ta fún lásìkò yìí nìyẹn. tọ́ba ti wá lọ yẹ̀wò báyìí ọ tẹ̀lé o. wọ́n pé kèé ṣe àràmù fún tọ́tọ́ ni o. pápá jùlọ ẹni tó já ṣe ní dandan táìsàn kan sájà kálẹ̀ àìsàn kan bá ń tẹ̀lé. náà tọ́ba ti rí bẹ́ẹ̀ kọ̀ ẹ ṣe fi yà ó sọ sílẹ̀ jẹ wọn ṣé ti rí bẹ́ẹ̀ pẹ̀lú pátá ṣùgbọ́n yàtọ̀ sílẹ̀ yẹn lè má ṣe ní òsè sí xarọ̀ ṣùgbọ́n kì ṣe xarọ̀ ọmọ ní káfí kí ni wọ́n á ṣe. yẹn dín àdé rẹ̀ tó wọ́n á ní sáré lọ sàyẹ̀wò torí ẹ̀ èèyàn sọ̀rọ̀ àbùkù sílẹ̀ lọ́wọ́ wa rẹ̀. ẹni tó lè jẹ́ wàlí bàbá tó bímọ obìnrin ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bàbá gbòòrò kódà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́kàtì pọ́kùnrin ni wọ́n tí wọ́n jẹ́ mọ́lẹ́bí bàbá yìí. àtọ́mú ẹni yẹn gẹ́gẹ́ àtàbúrò ẹni lẹ́fẹ́fẹ́ gẹ́gẹ́ àtẹ̀gbẹ́ ẹni ọkùnrin sáà ní gbogbo wọn gbogbo ẹ̀ pátá ni wọ́n lè jẹ́ wàyí. nà gbogbo májèmú tá a ti kà ẹni dọ́gba ni onílàákàyè ni ọba alága ni yóò fẹ́ lára rẹ̀. nínú ìbéèrè tó tún wà mí báyìí wọ́n ní oyún kan bàtì nìyí ẹ̀yìn ilé ọmọ lọ́wọ́ kí ni ìdájọ́ nígbà táwọn dókítà bá ti fi rinlẹ̀ pé akóso tábẹ́ nìyẹn kò dẹ̀ lè rí bí wọ́n gbé kó mẹ́ yorùbá di wọ́n gbé kó mẹ́ kò sí láì sọ rárá yorùbá di rẹ̀ bákan náà wọ́n ní sábà fi páńpẹ́ sábì dẹ́dẹ́ rẹ páńpẹ́ yẹn kí tó bá mú ẹ rẹ bóun ló ti máa ṣe ṣé yóò gé ẹ dámi lóhùn ṣé yóò gé ni. ẹ ẹ sọ́ra àti tí wọ́n bá ba lóye lóhùn nígbà yẹn lọ́wọ́ àdúgbò rẹ̀ kọ́ má lọ kó sí ìkànnì owó akéèrè kéèyàn má já kó fi tẹ́tẹ́ àbí kò tá lọ́fà kọ́dà ìrìn kò mú ìrìn tí wọ́n bá ń dẹ àti ìdìtì gbogbo wọn yẹn mú lóde ń sìn tọ́wọ́ ẹ kó lù báyìí ó lù ìgbàwó báyìí ló fi kú kẹ̀kẹ́ náà àbẹ múlẹ̀ ooru mu pa tí wọ́n ti máa ń pa àwọn òkété yóò kó sínú akóró ní oró mu pa ìjẹkújẹ ọ̀rọ̀ bọ́dí rẹ̀ ìyàbọ̀ rẹ̀ jẹ́ nínú ìbéèrè tọ́wọ́ àmì báyìí wọ́n ní àwọn ẹni tí wọ́n jẹ́rìí ìgbéyàwó ni ń bọ̀ láti rí wọn ṣé ìdílé ni àbí ìdílé ọkọ kò síbi tí ó lè ti wá. ọ̀rọ̀ bó ti rẹ̀ wọ́n ní ìjẹ́ àìsàn kẹrin ilẹ̀ pé ó dẹ̀ ti máa ń wáyé fẹ́ni tó bá pẹ́ níyàwó ẹ̀ á darí ẹ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìlera náà ni wọ́n fi díẹ̀ múlẹ̀ kọ́ wà pé inú rẹ̀ ní kórè yẹn lè yí. ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ṣe ìyàní tẹ̀tàbọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lórí wọn máa ń yí wọn pọ̀ tó pé ọ̀záàbù ni wọ́n máa ń yà. ìyá wa pé wọ́n gbìyànjú ní nàìjíríà lé ní kátọ̀ nínú. wọ́n bọ́ bí èsì ọ̀rọ̀ arílò àwọn olùmọ̀ jáǹtẹ̀rẹ̀ tí wọ́n níyàwó orí wọn sì yí. wọ́n bí wọn sì ṣàgbèrè. wọ́n bọ́ bí ẹ ọ̀gá àtúrà àfáà tí wọ́n tẹ̀lé kọ́tún àlẹ́ ọ̀làmọ́ òlẹ̀ ọ̀záàbù àwọn olùmọ̀ tó pé àpọ́n ni wọ́n ẹ wọ ìmọ̀ọ́mù tán bá rí wọn níyàwó èyí fi wọn bímọ. àbá kàmá sáré dá àtọ̀rọ̀ ẹ lẹ́ẹ̀kan tó ṣe tẹ̀sílẹ̀ kàṣà kò níyàwó lé pé yóò bímọ. ìbùnú dèmíà kò níyàwó lé pé yóò bímọ. àlìmọ́ọ̀mù Nawawi kò níyàwó lé pé yóò bímọ. wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn níyàwó lé pé wọn bímọ. àti lọ́kùnrin wọn dà ṣùgbọ́n wọn láwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí wọ́n mọ̀ nípa ìlera ẹ̀ wọ́n rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ń wo wèrè lára wọn púpọ̀ jù pípọ̀ wọn àkànni wáyà ṣùgbọ́n nínú ilé ìwọ wọ́n ní kí ọkọ̀ àbúrò tí wọ́n kọ́ tó lè rí ìyàwó ìfọ́kùn nílé ẹ̀. ọlẹ́rí fún òde ọlẹ́rí. ẹ bọ́ọ̀ wọn dà ní sọ̀tà láǹtọ̀ rẹ̀ wọ́n ní ìyá tó ọ̀dùn fún alànìṣà ẹ sọ̀rọ̀ ayé pẹ̀lú màá wọlé tóbi. nígbà yóò nìkan sọ wípé àfàrà yìí tẹ̀lé hámù. àkùnzó jù ń kọ́ tí wọ́n bá jáfùrọ̀ kọ̀ọ̀kan irú èyí sẹ́yìn máa ń wí lágbóolé tó ìfọkọ̀ mi náà ló pè ọ̀pọ̀lọpọ̀ sì máa ń padà ń sọkọ fúyàwó bọ̀dá rẹ̀ wọ́n bá máa bímọ jọra wọn. táwa bèrè pé àbúrò ọ̀kọ́ńkọ́ á òjíṣẹ́ ọlọ́run ní àlẹ́hàmùwò ìmọ̀wò ikú gẹ́gẹ́ nìyẹn. ṣé wò pé á àtàkì tí o sí bàbá sí bọ̀dá mi ń jẹ nìyí. wọ́n ní ọba tó máa yẹjú rẹ̀ tó fọ́lọ́n kó kí ìyá lọ bá lé bàbá rẹ ni pé ọmọ dé bàbá ọmọ yìí mọ fẹfẹ bàbá rẹ ó sì ní kò sùn lọrọ bó di bẹ́ẹ̀ ẹ á kò lè fi píkítọ yẹn píkítọ tó lọ́jọ́ bá fi píkítọ yẹn ó lè já sí pé òkèlè yẹn rí dáàrin ìsàlẹ̀ ohun yìí lọrọ bó di bẹ́ẹ̀ tọ̀tọ̀ níbẹ̀ ó léwu gan ọlọ́run bá alákòókè sí bákan náà wọ́n ti kéèyàn lè ràn yàn lọ́wọ́ àtọ́lá ti mọ̀ pé kẹ̀kẹ́ náà níjọ́ máa ń wù yìí ṣùgbọ́n rọ̀ ni wọ́n ní ohun tó wù mí ò wọ́ ni ò jẹ́ wọ́n pa ọkọ̀ fẹ́ mi bó ti pè é ní àǹtí rẹ tó àbí ẹ̀gbọ́n rẹ tó àbákùúrò rẹ tó ìwọ lè máa wò pé bákẹ́ ló ti rí tó ṣe pé ọ̀tọ̀ kìíní bó ṣe bó ṣe wù ú sí torí lè yí gẹ́gẹ́ bí àwọn obìnrin tí wọ́n ti ròyìn fẹ́fẹ́ sí ìdájọ́ wọn wá tún bá wọn àràbà sí i. Lágbára ní kò sí àwọn obìnrin tí wọ́n ń ṣáájú ìdájọ́. Ní báwo ni ẹgbẹ́ wọn lọ sí ìdájọ́? Torí tó ń tẹ̀lé láwọn nǹkan tí mo mọ̀ wọn. Àwọn ọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ ní ṣe dáadáa tó fi ròyìn fọ́n sí ìdájọ́ náà. Òǹtọ́jú rẹ̀ ṣàfihàn. Ẹ̀rí tó mọ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan. Ọ̀dà kí ni wọ́n láǹfààní gbogbo wà sí ẹni tó bá ti túbá bóyá ọkùnrin ni bóyá ọmọ ògógóró tẹ́lẹ̀ ni àwọn ti palapàla tẹ́lẹ̀ ní ẹjẹ́ ká fà mọ́ra náà nítorí pé ìsìlámù ẹ̀ẹ́dì mọ́ kọ́bìlà ẹ wà fún àwọn Amr ibn al-As radiyallahu ta'ala anhu ìgbà tó gba ìsìlámù ọwọ́ abẹ́ fún ànábì níbi àyè pé ànímà ti tiẹ̀ nígbòjò nígbẹ̀rún ẹ̀rí àǹtọ̀ sálá ń báyìí ọkùn kí àbáwọ amúrù lẹwọ sí lọba káwọ kú ọhọ ìṣẹ́ ọlọ́run ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni pẹ̀lú májẹ̀mú o ìṣẹ́ ọlọ́run àà májẹ̀mú bò tó ti lọ gba kí ní ìṣẹ́ bò tó ni ó ní ni mo fẹ́ kó fi dá mi lójú ni pé Islam ti mọ gbà yìí tí mo gbó pálapàla tí mo ti ṣe tẹ́lẹ̀ tó ti kú ìṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni yéésù wa sọ fún kódà gbogbo dáadáa tó ti tẹ́lẹ̀ yẹn tó ti rinlẹ̀ báyìí.

tòyẹ jẹ́ làǹfààní fáǹsì wà sí kí ni wà sí fáǹsì fáǹsì ẹ̀bí kọ́ yí padà ni wọ́n ti wá yí padà kọ́ni ó mú wọn sáàrin ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ jókòó wa àwọn tó mọra wọn jọ máa jókòó tó wá da bẹ́ẹ̀ ọgbọ ẹni tó ṣáàjì jù wá jókòó lẹ́gbẹ̀ẹ́ bi wọ́n yá kó tó fi kọ́kadà ọ ẹ jókòó ni wọ́n tó kọ́ máa fún ní bí tọ́mùtọ́mù pé máa gbogbo àwọn nǹkan yìí kákìyèsí tọ́lọ̀ ọba àdìgbàlá bọ́ sàdùn هذا وصلى الله وسلم وبارك محمد وعلى اله وصحبه اجمعين